kọ́ wa ní ẹ̀kọ́ ẹ̀sìn náà mọ̀ ó sì tún wa ní ìdúró déédéé láti lo gbogbo ntọ́lọ́mùbá kọ́ wa. fíkìrì mo fẹ́ fi bẹ̀rẹ̀ lónìí ó súnmọ́ kó jẹ́ pé nǹkan la máa fi gbogbo hálkọ̀ yìí yanjú. ohun tí mo rántí pé a gbéyẹ̀wò gbẹ̀yìn òun náà ni àlàyé lórí àwọn nǹkan tí a sọ wípé ẹ̀rí wà fún wọ́n jẹ́ ẹ̀gbin yàtọ̀ sáwọn nǹkan tó jẹ́ èérú tára lè kọ̀ ṣùgbọ́n tí ò fẹ́ rí ó pè wọ́n lẹ́gbẹ̀ẹ́ débi ká sọ pé tí wọ́n bá wà lára aṣọ àbí lára ẹni tó ń kírun àbáàyè kírun káwá ní ìrùn ọ̀hún ó gbà. àwa dárúkọ àwọn nǹkan wọ̀nyí ní méní ìdúrí ẹlẹ́ẹ̀kẹwàá kí n ran yín létí lẹ́ẹ̀kan sí i báwa tọ́lọ́n bá ní ká fẹ́ fi ọpọlọ dínú. mo dẹ̀ fẹ́ bẹ̀ wípé tí n bá parí lẹ́nìí màá bí wá láwọn ìbéèrè kọ̀ọ̀kan lórí nǹkan tí n bá sọ. ìkíní nínú àwọn kan tá a pè yìí a ní ìgbé ọmọ anabi adam ìkejì ìtọ́ ọmọ anabi adam ìkẹta maziyu ìkẹrin wadiyu ìkarùn-ún ẹ̀jẹ̀ gbogbo ẹranko tó bá ṣèwọ̀ ìkeje ìtọ̀ ajá ìkẹjọ ẹran ẹlẹ́dẹ̀ ìkẹsàn-án òkúùnbete ìyẹn gbogbo ẹran tó bá jẹ́ pé kò kú látara pé a dùn àbá gbẹ̀mí ẹ̀ níbi ìṣẹ̀rí àṣẹ ní agbẹ̀mí ọ̀dà tí mo fásitì jù àbí well àwọn nǹkan tá a ti discuss tẹ́lẹ̀ ni. lórí ìkẹsàn yẹn ni mo rò pa ti dánu dúró ìyẹn ni okun pété nǹkan tó bá jẹ́ pé àdù àpá nípa ti sẹ̀ríà tẹ́mi ti bọ́lá rẹ̀ èèwọ̀ ni ká jẹ́ a ti ṣàlàyé yẹn fún wa. kódà tí kì í bá ṣe hadith tó wáyé nípa wípé tá a bá ti tírìtì awọ ẹ̀ tá a bá fa ara yẹn awọ yẹn kúrò lára ẹ̀ tá a treat yẹ ìyẹn ni pé tá a sè é pẹ̀lú chemical tá a fi pa oró ara ẹ̀ tí kì í bá ṣe hadith tó fi mọ̀ wá wípé ó ṣẹ̀ ó jẹ́ ẹni tí a bá kà fún ẹ̀gbin. nípa báyìí àlàyé díẹ̀ máa wáyé lórí àwọn exceptions tó wà fáwọn nǹkan tá a pè ní ẹ̀gbin wọ̀nyí ìkíní nínú àwọn exception yẹn ni pé nígbà tá a ní òkú òdede aleykum salam ó jẹ́ gbé aleykum salam ṣé gbogbo òkú òdede gbogbo ẹranko tá a bá ti dú náà ló máa jẹ́ gbé tá a lè jẹ wọn wá ní rárá wọn ní arẹ́ rèé wípé àwọn nǹkan méjì kan wà sí mẹ́ta tó jẹ́ pé bó tiẹ̀ jẹ́ pé òkú òdede náà ni wọ́n ọlọ́run ọba ṣe wọ́n lẹ́tọ̀ọ́ fún wa láti jẹ nǹkan méjì ẹja àti tata ẹja ní omi ọlọ́run ò ní ká du ká tó jẹ torí pé kò ní ká du ká tó jẹ sànàbí sì fi ọ̀rọ̀ ṣàlàyé pé gbogbo ń bá ti bá nínú omi gbogbo ń bá ti bá nínú omi yálà abala yìí ni àbó kú sínú ẹ̀ ànábì ṣàlàyé fún wa wípé halal ni ọlọ́run ò ní ká rúgbẹ́já ṣe kú ká tó lè jẹ́ tá a bá bá òkú ẹ̀ tó léfòó halal ni fún wa láti jẹ bẹ́ẹ̀ náà ni tata tá a bá rí tata grasshopper àbí grasscutter náà máa ń pè é no grasshopper grasscutter ni eh, ọ̀yà. Eh, ọ̀dà sọ̀pà àwọn tata tó máa ń fò kiri yẹn tata a máa kó sunsun mọ́ tata láwọn ibi tí wọ́n ti ń jẹ́ a máa kó àwọn nǹkan bíi mọ̀nímọ̀ní katapila táwa yorùbá máa ń jẹ yẹn a máa kó mọ́ tata esunsun àtàwọn kòkòrò kéékèèké míì tó jẹ́ pé àwọn ìran míì lè kórira ẹ̀ lófin pé ọlọ́run ò ṣe léèwọ̀ kì í ṣe èèwọ̀ ìkórira nìkan ló kù so ẹni bá lóun lè jẹ́ ọlọ́run ò ní ká du ká tó jẹ so ẹja àti tata wọ́n jẹ́ nǹkan méjì nínú àwọn dábà tọ́lọ́run ọba ò béèrè pé ká du ká tó jẹ àwọn àfáà kan ka àwọn nǹkan kan náà wọ́n ka àwọn máwọn nǹkan wọ̀nyí inú ẹ̀ ni kí ni wọ́n ti ń pè ìjàpá àwọn kan nínú àwọn àfáà wọ́n ní kò sẹ́rìí tó ní ká du ká tó jẹ nípa pé kò rọrùn láti dún orí ẹ̀ máa ń sákó sínú ni. so àwọn ẹranko tó bá jẹ́ pé bọ́ ṣe rí náà nìyẹn àwọn àfáà kan á ṣí wọn mọ́ ẹja àti tata àìjẹ́ bẹ́ẹ̀ òfin tó general fún gbogbo ẹranko ni pé tí kì bá ṣe pa ju ẹranko bọ́lọ̀ ṣe ní ká du àbí tó bá jẹ́ bíi ràkúnmí òjíṣẹ́ ńlá sọ́lọ́láhu àlẹ́sẹ́lẹ̀m ó pa wọ́n láṣẹ pé kí wọ́n gún yẹn ní nǹkan ni wọ́n máa ń gún níbi ọrùn báyìí ni wọ́n ń du bá ṣe ń dú màálù ìdúró ni ràkúnmí máa wà wọn wá kí nǹkan bọ ibi èjìká ẹ báyìí ibẹ ni ẹmí ẹ yára láti gbàbọ ó fi jẹ pé ìnira tó máa mọ kò ní tó nǹkan so tí kì bá ṣe pa adú yìí tí wọn ní ká dú àbá agó yìí tí wọn ní ká gó gbogbo ẹranko tó bá kú fún rẹ àbí tí wọn dùn pónpó àbí tí mọtò gbá ó ṣe ìwọ fún mùsùlùmí láti jẹ tá a bá jẹ kò ní ká má sanra o bẹẹ ni ṣùgbọn. ẹran tó bá kójọ sí wa lára látara ntọ́lọ́wọ́n bá ṣe ní haram àkọ́kọ́ tó máa ń ṣe fúnni láyé bíi ni pé ó máa ń mẹ́mìí di pẹ̀tà tó fi jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́run ní tàlẹ́ tì yẹn mọ́ ẹ̀kan rí i pé wọ́n abẹ́lò míì sọ ojú akànlé wọn kú ni tó yẹ tó jẹ́ pé ìdajì tí wọ́n bóun sọ wọn ò ni tayé ń wa ni pé iná ọjà lọ́lọ́run ó fi pọ gbogbo ẹran ẹ̀ṣẹ̀ téèyàn bá ń jẹ kọ́lọ̀ má jẹ́ kó tọ́ sí wa. now bó ṣe wá jẹ́ ẹ̀tọ́ fún wa láti jẹ àwọn ẹran méjì yìí láì dúró ìyẹn ẹja àti tata ẹ̀jẹ̀ um, sorry um, bẹ́ẹ̀ náà ló ṣẹ̀tọ́ fún wa láti jẹ òkú gbogbo ẹranko tí kì í bá ṣe kó lẹ́jẹ̀ lára bí àwọn kọ́ínkọ́ín bíi mo dárúkọ mọ̀nímọ̀ní lẹ́ẹ̀kan àtàwọn kòkòrò míì bẹ́yìn lè má mọ̀ lóúnjẹ ń lù yín tó lè wà ń bò míì gbogbo àwọn kòkòrò wọ̀nyí torí pé kì í ṣe ẹran ẹlẹ́jẹ̀ ni wọ́n wọ́n sì tún tá a bá rókù wọn wọn kì í ṣe òkú ǹbete eṣinṣin kì í ṣòkú ǹbete débi ká sọ pé téèyàn bá pa tẹ́jẹ̀ ẹ̀ bá kanni lára àwa dáhùn ìgbé à ah, wọ́n ti ní gbogbo òkú nbèdè tí kì í bá ṣe pa adú ẹ̀gbin lẹ̀ jẹ́ rárá bí yànmùyánmú bí eṣinṣin bí kọ́ńkọ́ń gbogbo àwọn wọ̀nyí ẹ̀jẹ̀ wọn kì í ṣẹ̀gbin torí pé wọn kà wọ́n kún nǹkan ẹlẹ́jẹ̀ rẹpẹtẹ. bẹ́ẹ̀ náà bákan náà yìí kẹta nínú àwọn nǹkan tó yẹ pé ara òkú nbèdè ló ti jáde tọ́lọ́run ṣe ní halal pé ká lò tí ò kà fún ẹ̀gbin fún wa. òun náà ni eégún àti ìwo àti irun àti èékánná àti ìyẹ́ tá a bá yọ lára òkú òǹbèdè ìyẹn ni pé ó ṣe dá wa lójú tó wípé ó yẹ ká du ẹran ká tó jẹ tẹ́ran yẹn bá kú nípò ìkú òkú òǹbèdè káàdùn jíjẹ ẹran ẹ̀ haram ni fún wa ṣùgbọ́n lẹ́yìn tó kú tán ṣé nǹkan kan wà lára ẹ̀ tá a lè fi ṣàǹfààní tá a bá máa fa awọ ara ẹ̀ àti rí hadith tó sọ yìí pé ìdá dúbìbọ̀l ìhàb fọ̀húwọ̀tọ̀hù pé tá a bá ti tírìtì awọ kẹ́míkẹ́lì ó ti mọ́ ṣùgbọ́n nǹkan tí kì ṣawọ́ ńkọ́ bí ogogo bí ìwo ẹ̀ ìyẹn kì í ẹ̀rí pé kì í òun náà ni pé wọ́n ní imam buhari ọdí aláhùn anhu ó ní azuhuri afáàgbà tó ń jẹ́ azuhuri nígbà tó ń sọ̀rọ̀ àwọn egbò nǹkan tó jókòó ìgbẹ́jẹ yìí ó dáhùn wípé adirektan adirektu nasan bin ma ó lóun bá ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àfáà àwọn àfa àṣáájú àwọn àfa ahlùsùnà òjàmáà ó lóun bá ọ̀pọ̀lọpọ̀ wọn tó jẹ́ pé wọ́n a máa fi àwọn nǹkan bíi eyín erin àti egun àwọn dábà tí wọ́n gbẹ́ bíi kóòmù àwọn bá wọn láyé pé wọ́n máa ń yarun ó ní táwọn àfa yìí bá lè máa fi wọ́n yarun tí sì dú àwọn wọ̀nyí bá ní nǹkan kan tí wọ́n thomas òun náà níwèé nínú ẹ̀ tó jẹ́ pé wọ́n máa ń gbé àwọn ìwé yẹn wọ́n á ti mi ṣe comb wọ́n á ti mi ṣe key holder àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àfa yìí wá ń dáhùn yìí pé àwọn bá àwọn celeb láyé lẹ́ni tó máa ń fi àwọn comb tí wọ́n ṣe tí wọ́n gbé látara eegun àbíwò àwọn dábàá yìí wọ́n máa ń fi wọ́n yarun láti ibẹ̀ ni wọ́n ti wá rí kọ́ pé a jẹ́ pé àwọn dábàá yìí wọ́n ti ẹ̀ jẹ́ èèwọ̀ láti jẹ nítorí pé wọ́n jókòó ìbèdè fífi eegun wọn àbí àwọn nǹkan bíi èékánná wọn fífi ṣe tó lè ṣe wá láǹfààní kò ní jẹ́ èèwọ̀ tó lẹ́ẹ̀kan sí lórí òkú ìbèdè tó jẹ́ ẹranko tí a bá dú àfẹ́yí pé èèwọ̀ ni ká jẹ́ ṣùgbọ́n ọlọ́run yọ̀ǹda nǹkan mẹ́ta fún ara rẹ̀ àkọ́kọ́ náà ẹja àbí tata wọn kà wọn fún halal fún wa láti jẹ kódà ìgbọn bá jẹ òkú òbèdè ìkejì gbogbo àwọn bíi kòkòrò kínkìnkín tí ò lẹjẹ tó fún nǹkan lára òkú òbèdè tiwọn tí wọn jẹ kò sọ wọn di ẹgbin fún ni ìkẹta òun náà ni pé àtẹnukú tó jẹ halal fún ni láti jẹ àtẹyí tó jẹ haram òkú òbèdè ẹ kò mú ẹgbẹ bá egungun ìwo irun àti èékánná ẹ̀ níbi ká wá sọ pé tó bá ti kanni lára ńkọ́ ó ti di ẹ̀gbin. Now, ìkẹwàá nínú àwọn nǹkan tó jẹ́ ẹ̀gbin wọ́n ní máa kọ́tẹ̀ amínà làhẹ́wàn wọ̀húwà háì page sixty two twenty two ìbára lọ́wọ́ ẹ̀. wọ́n ní òjíṣẹ́ náà lọ́wọ́ àlùfẹ́lẹ́m ó ní máa kọ́tẹ̀ amínà làhẹ́wàn wàhí àháyá wàhú ọmọ ìta. ó ní gbogbo ẹranko tó bá wà láàyè tá a wá já nǹkan lára ẹ̀ àbá gé apá kan lára ẹ̀ nígbà tó wà láàyè olókùn ǹbete ìṣeròkùn ǹbete ní ká ṣe ń ta gé lára ẹ̀ yẹn kó lè yé wa dáadáa. téèyàn bá fẹ́ pa màálù tó wá débó fò dìde táwọn èèyàn wá sá ẹni tá àdáwà wà lọ́wọ́ wá wò pé kò ní lọ ó wá sọ àdá sí ẹsẹ̀ ẹsẹ̀ yẹn wá jábọ́ ẹsẹ̀ tó jábọ́ yẹn òkú ìbejì ni a lè jẹ́ títíyé bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ pé ẹ̀dẹ́ àbí nǹkan mìíràn la fẹ́ dún láì jẹ́ pa ti dùn tó wá fẹ́ sá ta wá sọ àdá sí àbọ̀bẹ gbogbo pàtà rẹ̀ tó bá dé láì tí ì jẹ́ pé dábàá yẹn ti kọ́kọ́ kú nípò ti ṣẹ̀ríà. òpóǹbeke ni kódà tó bá jẹ́ pé lẹ́yìn tó tiẹ̀ wá jábọ́ tán rí màálù yẹn kì àwa da àṣẹ du nínú gbogbo táàtà yẹn o mẹ́ta ló máa jẹ́ halal fún wa láti jẹ èyí tá a gé kó di haram ni ẹ wa now ẹ àwọn ìyá wa wọ́n máa fi ìyẹ́ di ẹrin tí ṣẹrántí wọn á dẹ̀ já ìyẹ́ kan lára ẹ̀ abẹ̀wá nítorí tọ́lọ́run káwa má ṣe mọ́ ẹ rí i pé ẹdìẹ tó fẹ́ tu ìyẹ́ lára ẹ̀ ẹ̀ ara rẹ̀ kọ́ni máa fi ń rí tu ó máa ń ké ó dàbí kí wọ́n mú pláyà kí wọ́n ti bọ̀ ẹ̀yìn náà lé ìkànnà wọ́n fẹ́ fà ìkànnà òun tu báà lẹ ṣe máa gbádùn ara tó so àìlè sọ̀rọ̀ wọn kò túmọ̀ sí pé àwọn náà mọ̀ nira ọlọ́run ò dẹ̀ dá wọn pé ká fara ni wọn ó fẹ́ ká ṣàǹfààní látara jíjẹ wọn ká sì fọpẹ́ fún ọlọ́run ọba ni tó ẹnikẹ́ni tẹ bá rí tó fẹ́ tù yẹ díẹ̀ ẹ dákun ẹ máa sọ fún ẹ pé sẹ̀ríà ò gbà wá láàyè láti ṣe bẹ́ẹ̀. ṣùgbọ́n tí béèrè bá wáyé wípé lábala tá a dé yìí sìn a ní gbogbo tá a bá gé lára dábà láì jẹ́pá àti dú dábà yẹn nídùú sẹ̀ríà tá a bá gé tí dábà yẹn ṣì wà láàyè ẹ̀gbin ni. ìyẹ́ tí yàrá fi ń bọ tí yẹn fẹ́nìkan bá wá dáhùn wípé ẹ̀gbin ni kí ni kọ́mẹ́ǹtì yín. sáré contribution. ọ̀dà ẹ jẹ́ kí n delay question yẹn kẹ́ máa ronú pẹ̀. number eleven su'uru siba wa dawab alẹ́tì láàyè òkèlá muha. ìkọkànlá nínú àwọn nǹkan tó jẹ́gbìn wọ́n ní àmukù gbogbo dábà tó bá ṣe é wọ̀ láti jẹ àmukù dábà tó bá ṣe é wọ̀ láti jẹ ní ìtí a máa gbọ́ sí pé. dábàá tí ò bá ṣe wọ̀ láti jẹ amúkú tiẹ̀ kò ní jẹ́gbin ẹ jẹ́ wa báyìí tá a bá ń fi ewúrẹ́ tá a wá bomi kalẹ̀ wa tẹnu bọ̀ ọ́ bóyá èrí àbí nǹkan míì tó tiẹ̀ wà lẹ́nu ẹ̀ kò tí ì àwa rí i tẹnu bọ omi yìí omi náà sì ni kì í ṣe pé ti chéǹjì kọ́lọ̀ débi ká má lè pè lómi mọ́ ẹnìkan wá fẹ́ di ti tẹnu bọ abọ́ omi yìí tó ti mu omi yẹn ṣẹ́kù pé kò ṣeé ṣe ìbádà kò ṣeé wẹ gúúsù kò ṣeé ṣàlọ́lá bí wọn ni rárá gbogbo dábà tó bá ti jẹ́ halal láti jẹ bí ẹdìẹ bí ewúrẹ́ pẹ́pẹ́yẹ àwọn nǹkan ọ̀sìn àti míì tó lè má jẹ ẹran ọlé tó jẹ́ pé ẹran gbóni ṣùgbọ́n kò ṣèwọ̀ láti jẹ tó bá tẹnu bọ omi tó mú ṣẹ́kù omi ọ̀hún ṣeé ṣe ìbáadà kò sí nǹkan tó ṣe léwọ̀ ṣùgbọ́n ìdàkejì ẹ̀ òun ni àwọn dábà tọ́lọ́wọ́n bá ṣe ní ìwọ̀ fún wa láti jẹ. dábà tọ́lọ́wọ́n bá ní èèwọ̀ ni àgbọ̀dọ̀ jẹ́ tó bá tẹnu bọ omi tó mú àmúkù ẹ̀ ẹ̀gbin ni. bí ajá bí ẹlẹ́dẹ̀ bí àwọn ẹranko tí máa ń dẹdẹ bíi kìnìún ẹkùn torí àti ṣàlàyé pé nípa páwọn máa ń dọdẹ wọn máa ń pa ẹranko bíi tiwọn jẹ ọlọ́run ṣe léèwọ̀ fún wa ká má jẹ àwọn àfáà ní ẹni bá jẹ wọn kò ní kó má sanra ẹ̀mí à máa le ni ọlọ́run náà mọrú tó ń dá sáwọn ẹranko ẹlẹ́mìí tó fi jẹ́ pé ẹranko bíi tiwọn làwọn máa ń kì mọ́lẹ̀ tó máa ń ya jẹ so ọlọ́run ò ṣe ní halal fún ọ láti máa jẹ wọn àwọn ẹranko tọ́lọ́run ṣe ń halal làwọn tó jẹ́ pé ewéko ni wọ́n máa ń jẹ kẹ́mi tiwa náà lè rọ̀ gẹ́gẹ́ bí àlàyé táwọn afá kan ṣe. now omi táwọn ẹranko táwọn sọ yìí bá wá mu ṣẹ́kù àwọn ẹranko tó gbéwọ̀ láti jẹ yẹn a lè fi rú omi bẹ́ẹ̀ a lè fi ṣe ìbáadà ó ti yẹn sìn náà ibo la ti mú àlàyé yìí wọn ni wọn bi anabi sọlọlá sọlọ léèrè wípé tómi bá wà nílẹ gbangba bíi kómi òjò rọ kó wá dágbó síbì kan tí kì í bá ṣe pé omi ọ̀hún ara àwọn kan tó lóṣù tó yàgbẹ́ síbẹ̀ kò sí nǹkan tó ṣe léèwọ̀ pé ká fẹ́ ṣàlùwàlá ká bù ní ẹ̀ka fi ṣàlùwàlá àgbàrá òjò tó wà lórí títì tá a bá yọwọ́ pópọ́n tí ò ní jẹ́ kẹ́mi yóò fẹ́ lò ó kò sí nǹkan tó ṣe lẹ́gbẹ̀ẹ́. wọ́n wá ní wọ́n dà níbi léèrè wípé àwọn kan ní àwọn ọmọ wọ̀nyí àwọn wá ṣàkíyèsí pé àwọn dábà tí wọ́n máa ń dọdẹ àwọn dábà tó máa ń pa ara wọn jẹ wọ̀nyí wọ́n máa ń wá síbẹ̀ wá mú mi. ṣàmọ̀ tí a bá wà lábúlé ńgbà míì àwọn odò abúlé tó wà nínú oko àwọn bí ìnàkí bíi ẹtu ìgalà nǹkan kan wọn wá ń bi léèrè pé òkè tó bá jẹ́ pé àwọn dábà tó máa ń para wọn jẹ tá a sọ pé ó jẹ́ haram láti jẹ ló wá ń mu mí bẹ́ẹ̀ ńkọ́ ṣáàmù kú wọn ṣáàlì fi ṣàlùwàlá wọn là ń tẹ̀lé àwọn afá àti ilé ìdájọ́ pé ó pè é tó bá jẹ́ dábà tá à ń jẹ tó bá mu omi ṣẹ́kù kò sẹ́gbìn bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ dábà tó ṣe é wọ̀ ànábì ni tómi ọ̀hún bá pọ̀ nìkan lẹ́gbẹ̀ẹ́ òní kó bá tó túmọ̀ sí pé tómi yẹn bá pọ̀ ńkọ́ ẹnu wọn tó wọnú ẹ̀yẹn ó ti kẹ́gbìn bá a ká lè illustrate ẹ̀ tómi bá pọ̀ dáadáa ẹ̀gbin kínkínní ò lè bàjẹ́ tẹ bá wo gbogbo ìgbọ̀nsẹ̀ tó ń ṣẹlẹ̀ láwọn area tó wà nísàlẹ̀ tó wà ní àyíká lagos island nígbà kan rí ni mọ̀bí ó ti change sí ẹ rí i pé inú ọ̀sà ni wọ́n ń dà sí bómi ẹ ṣe pọ̀ tó tẹ́nìkan bá wá rìn jìnnà sí ojú ibi tí wọ́n ń dàgbẹ́ sí gangan tó bá lóṣù tó fẹ́ ṣàlùwàlá bàbá dìde o rí pé wọ́n ń da ìgbẹ́ sí ọ̀sán ẹni tí ni àwọn àfa máa dáhùn wọn ní rárá tómi bá ti pọ̀ wọ́n lẹ́gbẹ̀ẹ́ kínkínú kò lè kó bá ṣùgbọ́n mi tí ò bá tó nǹkan ẹ̀gbẹ́ kínkínú á máa kó ba so irú ìdáhùn yìí tànà lè fi dá wọn lóhùn nígbà tí wọ́n béèrè nípa amúkọ àwọn dábàá tó ń para wọn jẹ ó jẹ́ káwọn àfa ìpè wọn tí wọ́n mu omi kù wọ́n á kó ọ̀hún bá omi. náà ṣùgbọ́n ìkan tó jẹ́ exception nínú àwọn dábà wọ̀nyí tẹ́nìkan bí wá ní ó dà pé last city nígbà tá à ń sọ̀rọ̀ àwọn dábà tó máa ń para wọn jẹ òun tọ̀hún ní ológbò wa ń kọ́ ìdáhùn ànábì rè nígbà tí wọ́n bí léèrè amal hibra famaduna ha fasuruhu tọ́hìr lẹ́fẹ̀ nàbí ìnáha laysat bi najas ìnáha mina tọwafina alaykum wa tọwafa ìgbà tí wọ́n bí léèrè tẹ́ bá rí lóòótọ́ ológbò náà máa ń mú eku jẹ ó lè mú alàǹgbá jẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣé ẹran ẹ̀gbin ẹran ìwọ̀ lòun náà ànábì wa dáwọ́ ní rárá ó lọ́lọ́wọ́n bá dá ológìnní lẹ́ranko tí ó máa fara rò yìí tí ó máa bá yín gbénú ilé ó mo ṣe ń ṣe àlàyé kún un lẹ́ẹ̀kan yẹn wípé tí ọlọ́run bá kẹ́rú á jẹ́ kí ẹ̀sìn islam yé nǹkan kan ò ní dẹ́rù bá lẹ́yìn ọlọ́run ọbẹ̀ ọlọ́run nìkan náà máa bà lérò pé báwo ní í ṣe rojọ́ wájú ẹ̀ báwo ní í ṣe rẹ́sìn ẹ̀ ṣe tọrọ ló fi kú yẹn wájú ẹ̀ ṣùgbọ́n tí ò bá lágbóyè ẹ̀sìn gbogbo nǹkan tí ò tó kó máa lé ni a máa lé so ológbò kì í ṣe táwa tá a gbọ́ súnmọ́ yìí tá a máa sá fún ẹlòmíì kan lè ní kórira fún ẹlòmíì á ní àlékún sara á ní kíkù tó máa ń kù rúrú ó máa ń rírun lára tó bá jẹ́ torí ẹ̀ lẹ́ẹ̀ṣẹ̀ fẹ́ sìn kò bá kì í dà ṣùgbọ́n tó bá ní òun gbọ́ pé ológbò a ó máa ń gbàbọ̀dè ó máa ń gbàgbára lóru gbogbo yẹn ọ̀rọ̀ tí ò bá àgbọ́yé ẹni tó bá ti gbà fọlọ́run tó gbà tó pòjìṣẹ́ ńlá mu ni. so ológbò torítọ́lọ́run ẹ má ẹ má hùwà àti ológbò mọ́ tólógbò mi bá ṣe mistake wọ agboolé alágboolé àfitọ́wọ́ ò bá tẹ̀ kò ní fara rẹ lọ wọn ló wá jíṣẹ́ kíṣẹ́ ni tẹ́lẹ̀ ń bá dẹ̀ ti gbóhùn ẹ̀ láàrin ooru míú tílẹ̀ máa fi mọ́kò sùn mọ́ kò yẹ kó já wa nítorí tọ́lọ́run ọba wàláhì kò yẹ kó já wa now ìkejìlá láhùmù máa la yóò kọ láhùmù hù mìíràn hàìwá lẹ́yìn tá a ṣàlàyé pé àwọn ẹranko eh, tí wọ́n jẹ́ òkú ìbètè wọ́n jẹ́gbìn àwọn ẹranko tí adárúkọ pàtó bíi ajá bíi kẹ́tẹ́kẹ́tẹ́ ìtọ́ ẹnu ajá jẹ́gbin ìgbẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ jẹ́gbin wọ́n wá ní generally ẹranko tó bá jẹ́ èèwọ̀ láti jẹ wọ́n ní ẹran ẹ̀ gangan èèwọ̀ náà ni. ìyẹn ni pé tá a bá mú kìnìún sìn ó ti yé wa pé èèwọ̀ ni ká jẹ́ omi tó bá mu kù èèwọ̀ ni ká fi ṣe ìbádà káwa aláàtẹ̀ wá pa nígbà tá a wá pa ẹran ẹ̀ gangangangangan àwa sọ sínú abọ́ kan nígbà tá a sọ ẹran ẹ̀ sínú abọ́ wọ́n wá ní ìdí igbá tí wọ́n fi ṣàlàyé ní ẹ da ẹran yẹn kúrò nínú ẹ̀ ẹ bomi síbẹ̀ a sọ fún ọ pé a ní ìdí láti kọ́kọ́ fọ igbá yẹn náà torí pé ẹran gbogbo ẹranko tó bá ti dé èèwọ̀ láti jẹ ẹran ẹ̀ náà ẹ̀pin ni wọ́n ní ẹ̀rí eléyìí òun náà ní pé anas ọmọ malik ìkànnì àwọn sọ̀hábò jíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam wọn ní ó lóun gbọ́ níjẹ́ ogun khaybar tó jìṣẹ́ ńlá kéde báyìí wípé ẹ lọ́ mọ́ o inna allah wa rasulahu yanahaakum an luhumi alhumri fa innaha rijsun aw najas pé ọlọ́run ọba mi ti ṣe ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ léèwọ̀ fún yín láti ní ìlọ ṣùgbọ́n oríṣi méjì ní kẹ́tẹ́kẹ́tẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ ilé lànàbì sọ pé jẹ́wọ̀ fún wa kẹ́tẹ́kẹ́tẹ́ ẹgbó kì í ṣe wọ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ ẹgbó làwọn olóògùn pè ní zebra ó fi ìdúró jọ kẹ́tẹ́kẹ́tẹ́ but òun máa ń ní ìlà lára ìyẹn làwọn èèyàn wá ń pè ní kí là ń pè yorùbá zebra. Uh, ẹ̀yin ó ní ìbáṣepọ̀ tó yìí kí lẹ pé àmọ̀tẹ́kùn kọ́ àmọ̀tẹ́kùn is um, leopard ọ̀dà tọ́lọ̀ bá jẹ́ kaná tiẹ̀ sẹ́ni pé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ èdè yorùbá ti ń lọ ọlọ́run wa so zebra tó jẹ́ tinú gbó kì í ṣèwọ̀ fún wa láti jẹ́ bọ́ kẹ́tẹ́kẹ́tẹ́ ẹdẹ tá à ń gùn bí ẹ ṣe yẹn ìyẹn làmẹ́bí ojú rí pé ọlọ́run ṣe léèwọ̀ fún wa. wọ́n wá ní yàtọ̀ sí pọ́lọ́run wá ṣe léèwọ̀ tó ká jẹ́ ànábì tí wọ́n á fi gbólóhùn kan fún ó ní ìnáwó rí ó ní nǹkan ẹ̀gbin ni torí pé pé ní nǹkan ẹ̀gbin ni wọ́n ṣe ní ajẹ́ pé ẹran ẹ̀ náà ẹ̀gbin ni a lè gé e sínú abọ́ ká má wàá fọ abọ́ náà ká wá ní ibi dábà ni ká bomi sí ká àkọ́kọ́ fọ igbá yẹn náà torí pé ẹran ẹ̀ náà jẹ́ nǹkan ẹ̀gbin àti pé hadith kan tún wáyé wípé sálámà ọmọ akua ó ní lọ́jọ́ tí a sọ pé ọlọ́run ọba fẹ́yìbẹ̀r fún òjíṣẹ́ ńlá láti ṣẹ́gun ẹ̀ yìí wọ́n láwọn nẹ́bí dédé ṣàkíyèsí yìí pé wọ́n gbé àwọn kòkò kan kaná tí wọ́n ń dáná ó wá bí wọ́n léèrè máa ń hàbìhìn náà àlà ayíṣe ìtòsílẹ̀ kí ni tẹ́ ń sè kí lẹ̀ ń dáná ẹ̀ wọ́n wá dáhùn wọ́n ní ẹran ni o wọ́n ní irú ẹran wo kọ́lu alalahimil humril nsiya wọ́n wá dáhùn wọn ní àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ kan làwọn pa wọ́n lànàbí wa pa wọ́n láṣẹ. àríkú ha wọ́kìsirù ha ó ní ẹ lọ yí àwọn ẹran náà dànù lẹ́yìn tẹ́ bá yí ẹran náà dànù tán ìkòkò tẹ́ ẹ ti sè yẹn ẹ lọ fọ́ wọn mọ́lẹ̀ náà ìgbà tó ní kí wọ́n fọmọ́lẹ̀ wọ́n ní fọkọ́ọ̀lọ̀ rọ̀jù ìkan náà àwọn sahara tó wà ń bẹ̀ hadith wà ní muslim wọ́n ní ìyàwó dáhùn pé yàrá sùlọ́lá awa nùhèrè kò ha awa nùhèrè kò ha awa nàìjíríà ha kọ́ọ̀l àwùbá oníyà ìwọ ànábì ọlọ́run ṣé ká fọ́ ìkòkò yín mọ́lẹ̀ ni àbí ká fọ́ ló gbà lérò ó ní ẹ̀sìn kan ní méjèèjì ìyẹn ni pé lẹ́yìn tó ní kí wọ́n fọ́ mọ́lẹ̀ tán ìkànnì wọn wá ronú pé káwọn má wo èsì owó ṣé táwọn bá ti fọ oṣù tó ní ìkànnì méjèèjì náà ní kẹṣe tó túmọ̀ sí pé tẹ́ ẹ̀ bá fọ ẹ nílò láti fọ ọ́ wọn ní tí kì í bá ṣe pé ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ jẹ́ nǹkan ẹ̀gbin ni òjíṣẹ́ ńlá òní ni wọ́n nílò láti fọ ìkòkò yẹn so láti bẹ̀ ni wọ́n ti mú pé kẹ́tẹ́kẹ́tẹ́ haramu ni ká jẹ́ ìgbẹ́ ẹ̀gbin ni ẹran ẹ̀ náà ẹ̀gbin ni. now eléyìí ní nǹkan kejìlá àwọn nǹkan méjìlá tá a dárúkọ yìí kò síyapa ẹnu tó bẹ́ẹ̀ láàrin àwọn àfáà lórí pé wọ́n jẹ́gbìn ẹ dákun ẹ̀jẹ̀ kìí tún dárúkọ ní mímí méjìlá ẹ̀kan torí mo sọ pé a máa bèrè questions lọ́wọ́ wa mo ní ìpín nínú àwọn nǹkan ẹ̀gbin ìgbẹ́ ìgbẹ́ ọmọ ànábì adam ìkejì ìtọ̀ ìtọ̀ ọmọ ànábì adam àlàyé díẹ̀ wà lórí ìtọ̀ yẹn kí ni ìròpé mo rántí ṣe fún yín ní last halkọ. ìtọ̀ ọmọ ọwọ́ tí ò bá ti bẹ̀rẹ̀ sí ní jẹun ẹgbẹ́ dáadáa ọmọ ọwọ́ tí ò tí bẹ̀rẹ̀ sí ní jẹun pé èèyàn nìkan ló ń gbà àdúgbò yẹn tẹ̀ ń fún mi láàfún àkàyẹ tó ń jẹ ìtọ́ ẹ̀ tó bá jẹ́ ọmọ ọwọ́ lọ́kùnrin ànábìíní kì í ṣẹ̀gbìn so ẹni tọ́mọ ẹ̀ ò báyìí tí ìjálẹ́nu ọyàn tí kì í ṣe pé tí ń jẹ oúnjẹ míì ọyàn nìkan ló ń gbà irú bọ́n ṣe ní fóṣù mẹ́fà ká má fi nǹkan kan là á fún wọn yẹn tó bá tọ̀ sí wa lára a ní láti bọ aṣọ náà tó bá jọmọ ọkùnrin ká bóyá ká fún un a lè bomi wọn orí ó ní ká bomi wọn ṣùgbọ́n kò ní ká fọ̀ ọ́ ni wọ́n ṣe ní kì í ṣẹ̀gbìn ṣùgbọ́n tó bá jẹ́ ọmọbìnrin òun ti bó ṣe jẹ́ tóun náà tí ì jẹun yẹn àmẹ́bì ni bọ́ọ̀lù jàríyẹ́tì yóò fẹ́lù oníkàfọ́ ìtọ́ tiẹ̀ tó bá jọmọ ọwọ́ lóbìnrin. so exception tó wà lórí ìtọ̀ ni pé ẹgbẹ́ lè tọ́ ọmọ anabi adam àyàfi ọmọ ọwọ́ lọ́kùnrin tí ò tí ì jẹ oúnjẹ kankan ju ọyàn lọ irú òun ìtọ́ tiẹ̀ kì í ṣe ẹ̀gbin. ẹlòmíràn béèrè pé tọ́mọ òun bá ti pọ́ ọmọ ọdún méjì àbọ̀mọ ọdún mẹ́ta tó tiẹ̀ ti ń rìn kiri a máa dáhùn pé lófin ìgbà tó bá jẹ́ pé kò tí ì fi nǹkan míì la ọyàn ọyàn nìkan ló mu ìtọ̀ ò ní jẹ́ ẹ̀gbìn náà. ìkẹta ohun tá a ṣàlàyé ẹ̀ pé ń jẹ́ mọ̀víyù tí máa jáde lára èèyàn téèyàn bá ń ronú nípa jìmáì nípa sex. ìkẹrin àlùwẹ̀díyù tá a sọ pé àwọn ọkùnrin tí wọn bá dàgbà in age tí wọn bá tọ̀ tán wọ̀díyùn máa ń bá ìtọ̀ wọn jáde òun ni ìkíkọ́ bíi mélòó kan tó máa ń tẹ̀lé ìtọ̀. ìkarùn-ún ẹ̀jẹ̀ haidọ̀ mo tẹnumọ́ ẹ̀jẹ̀ haidọ̀ ká lè mọ̀ pé ìyàtọ̀ wà láàrin ẹ̀jẹ̀ haidọ̀ àti ẹ̀jẹ̀ tí kìí ṣe ẹ̀jẹ̀ haidọ̀ à ń bọ̀ wá rárá yẹn sì. ìkarùn-ún ìgbẹ́ gbogbo ẹranko tó bá ṣèwọ̀ láti jẹ ìkẹfà ìtọ́ ajá ìkeje ẹ̀rùn ẹlẹ́dẹ̀ àbí kẹjọ ẹ̀rùn ẹlẹ́dẹ̀ ìkẹsàn-án òkú ńbẹ̀tẹ̀ ìyẹn ni ẹranko tó bá jẹ́ pé ó kú fúnra ẹ̀ ni àbí alùpà lọ́nà tí ò bá ṣẹ̀rí àmú. àwa ni nínú tó jókòó ńbẹ̀tẹ̀ ọlọ́run yẹn ìkíní ẹja àti tata ìkejì àwọn tó bá jẹ́ nǹkan kéékèèké nínú dábàá bí àwọn kòkòrò tí wọn kì í sábà lẹ́jẹ̀ ìkẹta egungun ìwo eyín èékánná àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí máa ṣẹ́kù lẹ́yìn tí ẹran òkú bá jẹrà tán kì í ṣe òkú so a lè lò ó. ìkẹẹ̀wá gbogbo ń tá a bá gé lára ẹran tó wà láàyè tó jẹ́ pé ẹ̀mí ò tí ì lára ẹ tá a fi gé ọ̀hún òkú eléyìí ní. ok a máa sọ́lá yẹ ìkọkànlá amúkú gbogbo àwọn ẹranko tí wọ́n máa ń dọdẹ torí pé ni ká jẹ wọn. ìgbẹ́ wọn yóò máa jẹ́gbin. Bẹ́ẹ̀ náà ni itọ́ ẹnu wọn yóò máa jẹ́gbin tó bá kan omi a lè fi romi bẹ́ẹ̀ ṣàlùwàlá. Àfi tó bá jẹ́ pé ibi tí omi yẹn wà omi ọ̀hún pọ̀ gan-an tó fi jẹ́ pé ẹ̀gbin tó bá wọn níwọ̀n kò le kó bá omi tó bá jẹ́ pé omi ọ̀hún pọ̀ ogun. Ìkejìlá ẹran gbogbo tí ó bá ṣe é wọ̀ láti jẹ nínú dábà ẹ̀gbin ni èèwọ̀ ni ká jẹ ẹran ẹ̀jẹ̀gbin ìgbẹ́ ẹ̀jẹ̀gbin. now àwọn kankan wá wà lẹ́yìn àwọn méjìlá yìí tí a lè sọ pé ẹnu àwọn àfa òkò lé lórí àìkú ẹnu wọn ni pé wọ́n rú àwọn kan nínú àwọn àfa lójú ó jẹ́ káwọn kan máa rò wípé ẹ̀gbin ni wọ́n táwọn kan sì rò pé wọn kì í ṣẹ̀gbin so lábala yìí màá ṣàlàyé fún yín pé bẹ́ẹ̀ ni ó tiẹ̀ jẹ́ pé àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí àwọn àfà tí ẹ̀rí wọn tó fà wá lọ́kàn balẹ̀ wọ́n ka mẹ́rẹ̀ẹ̀rin fún un tí kì ṣe ẹ̀gbin wọ́n ká mọ̀ pé àwọn àfà kan wà o tí wọ́n pè wọ́n lẹ́gbin torí jọ́ta bá gbọ́ tó má ṣe wálé mọ̀ àkọ́kọ́ nínú àwọn nǹkan ọ̀hún òun ni mẹ́nìyàn àtọmọkùnrin ṣé tọmọkùnrin bá báyàwó ẹ lò tára bá wá yí nǹkan kùnrin kálá àti ẹ̀wà fọ̀ sọ aṣọ náà di ẹ̀gbin láti fi kírun bí à ń bọ̀ wá rálá yìí lórí ẹ̀ pé àwọn àfáà bára but èyí tó tẹ̀wọ̀n lójú tiwa òun náà n'ipe pé rárá kì í ẹ̀jẹ̀ ara adam yàtọ̀ si eje haidọ̀ eje haidọ̀ kò sí èméjì nípa yẹn pẹ́ gbìnrin bọ̀tí nǹkan gẹ̀yàn lọ́wọ́ èèyàn farapa ó máa ń ṣẹlẹ̀ ńgbà míì tó pé accident bá ṣẹlẹ̀ àwọn tí èèyàn fẹ́ bá wọn gbé kúrò accident yẹn ṣe lára wọn ṣé bẹ́ẹ̀ a wá pé òun ṣáà lè fi wá aṣọ bẹ́ẹ̀ kírun àbá lè fi kírun à ń bọ̀ wá rí pé ẹ̀jẹ̀ gidi ni kì í ṣẹ̀jẹ̀ háídọ̀ àwọn àáfàá tá à ń sọ pé ẹ̀rí wọn tẹ̀wọ̀n lọ́dọ̀ tiwa yìí wọ́n ní kì í ṣe ẹ̀gbin à ń bọ̀ wá rí kí ni wọ́n mú wálẹ̀ rè wọ́n fi ní kì í ṣẹ̀gbin. ìkẹta èébì vomit ó jẹ́ ọmọdé ló bì mí o ó jẹ́ àgbàlagbà ló àgbàlagbà ló bì mí o pé èèyàn bá ti ń pọ̀ nǹkan jáde lẹ́nu èébì ló ń pè é bó ṣe lè wù kó wù tó bó ṣe lè wù kó kóni ní ìrora tó tó bá dà sí ni láṣọ tá a bá nù ú tá a gbèrú dúró ìrù yẹn gbà ṣùgbọ́n ó lè kóni ní ìrora káfẹ́ fọ́ ààyè nìyẹn kì í ṣe torí kó jẹ̀gbìn so ẹ̀jẹ̀ èébì mọ̀míyù àti nǹkan kan tó sì kẹrin eléyìí lè ṣe wá lè mọ̀ díẹ̀ torí tá a bá di èyí tó pọ̀ jù nínú wa léèrè àní rò pé kò jẹ́gbìn ọtí haram ni ká mú ṣùgbọ́n ṣé tó bá ta sí wa láṣọ ṣáárẹ̀ rí pé ẹ̀gbin ni ẹlòmíì lè ṣàlùwàlá tó bá kọjá tí kẹfìrí bá sálámù sí tó bá náwó sí alóhùn ní gbọwọ́ tẹ ní kí ló dé á ní ah, bí ó ṣèdídé ń jẹ ọtí ni tóun bá fọ ọkàn ọtí yẹn àlọ́ àlóhùn ti bàjẹ́ ààrẹ rí ẹ̀. <clears throat> káti ẹ̀ lọ́tí wà lọ́wọ́ ẹ̀ lóòótọ́ kódà kó má tẹ̀ jẹ́ ti kó tẹ̀ jẹ́ ìgbẹ́ àdìtọ̀ tá a sọ pé ó dájú pé ẹ̀gbin ni méjèèjì lẹ́yìn péyàn bá ṣàlùwàlá tán tẹ́ni tó yó ta bà lọ́wọ́ tó bá nígbà àdìtọ̀ lọ́wọ́ kò ní ká tún àlùwàlá ṣe a kàn máa fọ ọwọ́ yẹn ni ṣùgbọ́n tó bá jẹ́ ọtí àwọn àfa láwọn òórẹ́ rí tó sọ pé ẹ̀gbin ni ọtí jẹ́ lára ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ rí pé èèwọ̀ ni mímu ẹ̀ ẹ ṣáà pẹ́ǹtì yẹn clear à ń bọ̀ wá rí detail bí wọ́n ṣe àárá yìí bí wọ́n ṣe mú àwọn ibi tí wọ́n dúró sí lórí àwọn ọ̀rọ̀ wọ̀nyí. so kákọ́kọ́ wo hali yóò abdulmani yìí tọ́ hẹ́rẹ́n amúnẹ́jìsà wọ́n ní ìkíní inú àwọn nǹkan mẹ́rin ká sọ pé ní òkò lórí mọ̀níyù àtọ̀ wọ́n ní ìfẹ́lẹ̀fẹ́ lùlọ́mọ́ àfihàn kàlà kọ́lẹ́yìn àwọn onímọ̀ pín sí ọ̀nà méjì lórí ìdájọ́ mọ̀níyù pé àwọn kan ní ẹ̀gbẹ́ni nínú wọn ni abu hanifa àti imam malik wọn ní nínú ẹ̀gbà wa kan imam ahmed ọmọ hanbal òun náà sọ bẹ́ẹ̀ náà wọ́n sì mú ẹ̀rí látinú ọ̀rọ̀ kan báyìí tí wọ́n ní ìyàwó aisha sọ ẹ máa gbọ́ bó ṣe sọ hadith ti sọ̀rọ̀ yìí ó wà lọ́dọ̀ buhari àti muslim wọ́n ló ní kúntù àtìlùhùn. من ثوب رسول الله فيخرج إلى الصلاة وأثر الغسل في ثوبه بقع الماء أني مني تنصري مما أنفو لا راشا النبي نبامي وفي جاكولين تنبا فوتان apá omi ó sì wà في ẹ tànàbí ń fi jáde lọ kírun apá omi látara pé ó sì máa wà lára ẹ̀ ànábì kírun. àwọn àfáà yìí ní nígbà tó lóun ń fọ̀ tí kì í bá ṣe kó kò ní sọ̀rọ̀ fífọ̀ náà wọ́n ní tẹ́ bá rántí lẹ́ẹ̀kan nígbà tá a sọ̀rọ̀ ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ aláàánábì ni kí wọ́n yí ẹran yẹn dànù tí wọn ò bá lè fọ́ kòkó ẹ̀ kí wọ́n fọ̀ ọ́ tó nígbà tá pé fọ aṣọ tí mà ní ńlá bá kàn òun máa ń débi pé àpá omi sì wà lára àwọn àfa méjèèjì yìí abu hanifa àti imam malik wọ́n dì mú wọ́n níbẹ̀ làwọn ti yọ wípé mẹ́níyù ń kọ́ o ẹ̀gbin ni. náà mo ti ṣàlàyé fún yín rí pé ìdí tá a ṣe máa ń fẹ́ ṣàlàyé pé àwọn àfa kan sọ báyìí àwọn kan sọ báyìí ká tó wá mẹ́rin èyí táwa fara ni pé a fẹ́ ká di alákatakítí lórí àwọn nǹkan yẹ pé àwọn àfa tí wọ́n jẹ́ ní ire ẹnu wọn ò kò àfẹ́ káwa wa mú káwa le koko koko bí ìgbà táàbà ní gbogbo ẹni bá ti mú kejì yẹn wàláì kẹsìrì ni ọ̀tọ̀ ọlọ́run ni onífẹ̀ẹ́ inú ni. tó sì jẹ́ pé àwọn tá à ń pè ní àfa àfa àfa àfa tó kọ́ wa ń kíw a máa ba mọ́lẹ̀ níwájú ìmí ìnú wọn ni ká ló ba láyé so ká ṣẹ́nu kù tó bá ti jẹ́ pé position tá a ti níyàpá pẹ̀lú àwọn ọmọ ìyá wa àwọn àfa àgbà àwọn náà ní ìyapa láàrin ara wọn àwọn máa ń ṣẹnukù fúnra wọn torí wọn mọ pé kò sí kan náà àwọn tó jó nífẹ̀ẹ́ nù àwa tẹ̀yìn láàní sùúrù fúnra wa àwa fẹ́ ká ya alákatakítí báyìí la ṣe máa ń fẹ́ ṣe lálàyé pé nínú àwọn ẹni rẹ lójú ọ̀nà tẹ̀lẹ́fíà àwọn àfáà kan ní báyìí ni àwọn kan ní báyìí ni àwa wo ẹ̀rí wọn síra wọn ibi táwa faramọ́ rẹ̀ so èyí tí abu hanifa àti imam malik sọ òun lọ gbọ́ yẹn pé ibẹ̀ làwọn ti mẹ́rin tà ẹ wá gbọ́ tàwọn yòókù. wọ́n ní alkóòlù sani kọ́lá asáàbùhù ìtọ̀hárà tìlmẹ̀lì. wọ́n ní nínú àwọn tó sọ yìí pé ó ṣẹ̀tọ́ ká fi aṣọ tí mà ní wà lára ẹ̀ kírun pé kì í ṣẹ̀gbé. òun ni ìmáàmù ṣáfìrí àti dawud àti imam ahmed bin hanbal ohun táwọn wá fi ṣẹ̀rí ni pé wọ́n níyàwó aisha ní kóńtò àfúrúkùhù mẹ̀lẹ́wọ̀bẹ̀ rọ̀sọ́lélà ó ní mo máa ń fọwọ́ há lára aṣọ òjíṣẹ́ ńlá nígbà tó ń sọ pé òun máa ń fọwọ́ danu. ohun yìí kan náà ló sọ ń bè pé òun máa ń fọ̀ ọ́ ṣẹgbẹ́ dáadáa now àwọn àfa yìí ni ẹ̀rí wà mo máa ń fọwọ́ ju mo máa ń fọ̀ ọ́ lọ tá ṣe lè jẹ́ bẹ́ẹ̀ tí kándù bá kó sínú láṣọ kándù gbóná ẹ rí i pé tó bá le tán tí èèyàn bá fọwọ́ ha àpá kándì yẹn bó ṣe lè kó kéré wọn á ṣì wà lójú ibi tó kán sí abẹ́ẹ̀kọ́ ni wọ́n ní bẹ́ẹ̀ náà ni mọ̀níyì tó bá kán sára aṣọ tó bá di pé ó ti gbẹ tá a fi ń fọwọ́ ha kò ní ṣàìsí àpá ẹ̀ níbẹ̀ aisha wa ní òun máa ń fọwọ́ ha láì fọ́ adẹ̀síkírun níbì kan sì lóun máa ń fọ́ àwọn àfáà tó di mo máa ń fọ́ mú àwọn eléyìí dáhùn wọn ní fífọ tó fọ lọhùnún tí ò fọ ń bì kan àìfọ ń bì kan yẹn ti jẹrìí pé kì í ṣẹgbin a jẹ pé ìkórira ló mu fọ níbi tó ti fọ bó ṣe jẹ pé ikú inú wa kì í ṣẹgbin tẹlẹbẹ kì í ṣẹgbin ṣùgbọ́n ní mélòó nínú wa ni a máa wo ikú lára jìlbá bẹ́ẹ̀ tí ò ní fẹ́ fọ́ dànù ṣé ńgbà tó ti wá fọ́ yẹn ṣáálé bínú pé ẹ̀rí ni pé kíkú bá ti kún sí jìlbá wọn ní kò kírun wọn ní rárá kò rí bẹ́ẹ̀ so ibi tó ti lóun fọwọ́ hàn yẹn ẹ̀rí ibẹ̀ yẹn fi ni lọ́kàn balẹ̀ ju bí tó sọ pé òun máa ń fọ̀ lọ. tó túmọ̀ sí pé tá a bá fẹ́ fọ̀ ká fọ̀ náà ló dáa ṣùgbọ́n tá a bá fọ̀ tá a bá fọwọ́ ha ń torí pé ó ti gbẹ ó ti gan àpá ẹ̀ tó wà lára aṣọ yẹn ń kọ́ kò já mọ́ ẹ̀gbin lójú ìyá wa aisha. wọ́n ní ó tiẹ̀ lè wá dá wa lójú pé aisha mọ tó ń sọ nígbà tó sọ̀rọ̀ yìí wọ́n ní ó gba àlejò kan ìyàwó aisha gba àlejò kan nígbà tílẹ̀ wá mọ́ àlejò ọ̀hún fa asbaha yẹ́kìrì tó bá hu fọ̀kọ́lọ̀ tá aisha ìnàmà yìí òkè ìnra ètòhún àn tẹ́kìsílẹ̀ mẹ́kánà fa ìlàm nà dọ́xta xawla wala qadra ètò ní àfurukùhù lòun tó bẹ̀rẹ̀ sórí láhì fọ́rtán fàìsọ́lì fìyì àlejò tí aisha gbà tí màní kan fàṣọ ẹ̀ tílẹ̀ wa ń mọ́ tó ń fọ màní yìí wọ́n níyàwó aisha wa sọ fún pé ó tó fún ẹ̀ tó kó má wulẹ̀ fọ gbogbo aṣọ yẹn kó rọra dá àyè ibi tí aṣọ yẹn tí ẹ̀ màní kan yẹn kó rọra dá ibẹ̀ fọ̀ ṣùgbọ́n tó o bá wá rí ibẹ̀ kó kàn bu omi wọn kó bomi wọn gbogbo ibi tó o rò yí pé ó kàn tó ti yé pè ẹgbẹ́ àlàyé yẹn tó o bá dábi tí màmí ò wà tó o bá dà mọ̀ fọ̀ ọ́ pẹ̀lú omi tó o bá dábẹ́ mọ̀ ó tó fún ẹ pé kó o bomi wọn ibẹ̀ yẹn gan lè rí pé kì í ṣe ọ̀ràn yàn kì í ṣe ọ̀ràn yàn káfọ̀ wà pé kì í ṣẹ̀gbìn tó bá jẹ́ ìgbẹ́ àbítọ̀ ló ta síni láṣọ tó dáni lójú pé bí báyìí ló wà wọ́n ní káfọ̀ tí ò bá dáni lójú ibi tó wà kí ni wọ́n ní ká ṣe wọ́n ní káfọ̀ gbogbo aṣọ yẹn aisha wa ni rárá tó o bá mọ ibi tó wà fọ́ tó ò bá mọbi tó wà kàn bomi wọn ibẹ̀ làwọn ti mẹ́rin yẹn. ó wá ti kú ó ní lọ́kọ́dúrà ó tún ní kódà mo rántí gan wípé ọ̀pọ̀ ìgbà tó bá ṣẹlẹ̀ sójúṣe ńlá ọwọ́ lásán báyìí ni máa fi ń ha kúrò lára aṣọ ẹ̀ àlẹ́bí ó sì máa ṣọ ọ̀hún yóò fi kírun. so pẹ̀lú eléyìí eh, àwọn tí wọ́n sọ yí pé kì í ṣe ẹ̀gbin ni ẹ̀rí wọn tẹ̀ ló tẹ̀ wọ́n lójú tiwa. فظهر بهذا أن فعل عائشة إنه إنما هو من باب اختيار النظافة eléyìí jẹ́ kó yí wa pé fífọ̀ tí aisha ń fọ̀ ọ́ ó fọ̀ fún ìmọ́tótó láti kíkó ń tẹ̀mí kọ̀ kúrò ni kì í ṣe ìmọ́tótó láti fi kó ẹ̀gbin tí sọ aṣọ di èèwọ̀ fún ìbádà láti fi kó yẹn kúrò. naam ìkejì nínú àwọn àpẹ yìí pé ìyapa ẹnu wà láàrin àwọn àpá lórí ẹ òun náà ni ọtí wọn ní ẹnu yapa lórí eléyìí náà tó sì jẹ́ wípé jùmùhúrù ìlànà èyí tó pọ̀ jù nínú àwọn àpá tó fi mọ́ àwọn ìmọ̀ mẹ́rẹ̀ẹ̀rin abu hanifa malik ahmed eh, bin hanbal àti imam shafi'i àwọn mẹ́rẹ̀ẹ̀rin. ẹnu wọn kù ṣùgbọ́n èyí tó pọ̀ nínú àwọn àfa tí wọ́n fara mọ́ wọn àwọn àfa kan wo ẹ̀rí wọn wọ́n ní kò tẹ́rì lọ́dọ̀ a máa ti bẹ̀rẹ̀ pé nínú islam nọ́mbà kọ́la fi ń mọ ẹni tó rọ̀rọ̀ sọ ṣẹ́rẹ́ wa tá a bá nímọ̀ ẹ̀sìn ohun tá a máa ń ṣe ni pé a wo nǹkan tí ìtó pọ̀ jù nínú àwọn èèyàn bá ń la máa fi mọ̀ bóyá ó correct tí a bá pe ustaz nsìn pé salamu aleykum ẹ jọ̀ọ́ kí ni ìdájọ́ nǹkan báyìí ní last week ń bí ẹnìkan ní yín béèrè wípé obìnrin tó ń ṣe nǹkan oṣù tó wá lo oògùn tó máa ń ṣe menstruation kí lẹ́ ń pè é mm, contraceptive àbí pé tó wá lò fún family planning pé ó máa ń ṣe haidọ̀ ẹ̀jẹ̀ yẹn ò ní jáde mọ́ ṣùgbọ́n wọ́n wá rí i pé láàrin ibi jẹ́ mélòó kan ẹ̀jẹ̀ yẹn tó wá ẹnìkan mú wá sọ fún wa pé àáfàá kan dáhùn ó ní tẹ́jẹ̀ yẹn bá wá ẹ̀jẹ̀ istihadọ̀ ní kẹ́ẹ̀ka kú mo wá ní màbá ń ṣèwádìí ẹni tẹ́mi bínú àwọn àáfàá ó lóun ò rí ìdáhùn yẹn gẹ́gẹ́ bí ìdáhùn tòun nǹkan tẹ́ kò ṣe tó wù mí jù láàrin ni pé ẹni tó ń bèèrè ẹ kò sọ pé àáfàá báyìí torí ńgbà míì tẹ́ni kí kàǹkà fún àìlè dẹ́rù bá kó má jẹ́ kó nǹkan lè ní position tó dá lójú mo ní so wọ́n láàfà kan sọ báyìí kílẹ̀ yìí fíìl wọn ni á lójú tàwọn kò jọ́ wọn nítorí pé kí ni ẹ̀jẹ̀ haidọ̀ ó ní nǹkan tá a máa fi ń dààmú tá a bá débẹ̀ lágbára ọlọ́run máa ṣàlàyé ẹ̀kún wa torí àwọn ọmọ akéékèèké tó ṣẹ̀fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe ànábì ní ó láwọn kọ́lọ̀ tá a fi ń dààmú gbogbo ẹni tó bá ti ń ṣe tẹ́lẹ̀ ó yẹ kó mọ kọ́lọ̀ ẹ̀ tó bá dẹ̀ ń lọ ó ní kọ́lọ̀ tó máa ń change sí. so àpá tí mò ń bi láàárọ̀ yìí ó ní tẹ́ni yẹn bá jẹ́ ní tó ti ní experience ẹ̀jẹ̀ haida tẹ́lẹ̀ ṣé bí mo bí kọ́lẹ̀ ṣe máa ń rí so tó bá rí ó yẹ kó mọ̀ náà ìpẹ́jẹ̀ haida rèé. èyí tó bá léjọ́ lẹ́jẹ̀ ife haida kọ́lọ̀ tiẹ̀ kì í dàbí ẹ̀jẹ̀ haida ọ̀rọ̀ yẹn dẹ̀ convince mi kan sọ. mo wá dáhùn mo ní tó bá wá jẹ́ni tí ò dá ẹ̀jẹ̀ haida mọ̀ ń kọ́ wọn wá ní ah, ibẹ̀ yẹn rú àwọn náà sọ́sẹ́rí dada kan tọ́lá ọba ṣe fún ẹni tọ́lá ń bá ní kó ní ìmọ̀ bẹ́síkì mọ́ ni pé ó lè fi ẹ̀rí wá ta lórí sọ ta ni ò rí sọ. ṣùgbọ́n tí kìí bá ṣe ní mímọ̀ nígbà tó béèrè lọ́wọ́ kínní torí bákan ni tó bá béèrè lọ́wọ́ kejì tó bá lọ bí kẹta á. ẹ̀sìn ọba ni ọlọ́run ló fẹ́ fi sí i nítorí ní káwa kọ yẹn àgbàládẹ kódà tí ò bá wù wá kọ́ lórí nǹkan táwa ń ṣe báwọn àfa àkọ́kọ́ ó ṣe rí nìyẹn torí ẹ̀ náà ló fi jẹ́ pé nígbà táwọn àáfàá tí wọ́n kọ tíra yìí àtàwọn míì tí wọ́n fẹ́ ṣàlàyé wọ́n ní bó tiẹ̀ jẹ́ pé àwọn àáfàá mẹ́rẹ̀ẹ̀rin kàǹkàǹkàǹ ní ìsìláàmù yìí ẹnu tí wọ́n kò lórí pé ẹ̀gbin lọtí àwa ò faramọ́ pé ẹ̀gbin lọtí pẹ̀lú àwọn àlàyé tá à ń bọ̀ wá ṣe. wọ́n ní àkọ́kọ́ náà àwọn tí wọ́n lẹ́gbin lọtí sílẹ̀ ni wọn wọ́n ní ká lọ sí sọ́kọ́tò mọ́àrídà quran chapter five àbí chapter five verse ninety ibi tọ́lá ti ní yáyọ̀ lẹ́bí náà àmọ̀ ẹ̀yìn nígbàgbọ́ òdodo ẹ̀rí ọtí àti tẹ́tẹ́ àti fífi ọfà fífi pín ẹran táwọn lárúbá máa ń ṣe láyé àtijọ́ gbogbo eléyìí ẹ̀gbin ni ritsun min amalu shaitan fẹ́títọ́nìbù ó lẹ́gbin ni inú iṣẹ́ ṣètọ́nì tá a fẹ́ kẹ́ ẹ jìnnà sí kẹ́ ẹ ní sóríire báyọ̀ yìí ṣe sọ yìí àwọn àfáà yìí wá dìímú. wọ́n ní ṣebí lẹ́ẹ̀kan tá à ń sọ̀rọ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ ìta nàbẹ̀ fi ju ìgbẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ ní pé rúfù ni gbólóhùn rúfù ọlọ́run wà lónìí àyà yìí náà a jẹ́ pé gbogbo àwọn nǹkan tí a fẹ́ yọ nínú àyà yìí a yọ mọ wípé ọtí tọ́lọ́run ní ká má mú o ẹ̀gbin ni torí pé mo gbólóhùn rúfù kù ẹ̀jẹ̀ sẹ́yìn gbọ́láyé yìí wọ́n wá gbé e wípé ó ṣèwọ̀ láti mu. ká sì yẹn sọ́wọ́ kan ríkṣù tọ́lọ́run tó wáá pè pé nǹkan ẹ̀gbẹ́ ni kò yàtọ̀ sí ríkṣù tánàbí lò fún ìgbẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ a jẹ́ pé yàtọ̀ sí pé ṣé ìwọ̀ ká mú àwọn àfáà yìí ní ó tún máa jẹ́gbin láti fọwọ́ kàn ẹ̀rí tiwọn nìyẹn ẹ wá gbọ́ ẹ̀rí àwọn kejì àwọn ní lẹ́yìn sọ̀fìlà ara dìlára àlànà jáfẹ̀tì xamr wàhálà tẹ̀mìn àwùjọ. àwọn kejì wọ́n ní nǹkan tí ó dá wọn lójú òun ni pọ́lọ́run ṣe léèrò fún wa láti mú ṣùgbọ́n pé jẹ́gbin wọ́n láwọn ọ̀rẹ́ rẹ̀ nù áyà yìí òótọ́ lọ́wọ́ ọba sọ yìí pé ọtí mímu pẹ́pẹ́ títa fífi ọfà pín nǹkan wal azlam àti ìṣe kan táwọn lárúbáwá ní tí wọ́n fi àwọn nǹkan kan kan bá ṣẹlẹ̀ máa fi júwe nǹkan tí wọ́n rò pé ó jẹ́ ìtumọ̀ fún nǹkan tó ṣẹlẹ̀ yẹn tó jẹ́ pé ìṣe ṣírùkù ni pé gbogbo eléyìí rí ni òjíṣẹ́ ńlá kó ìyálàwọ̀ bá kó pọ̀ tó pè lẹ́gbẹ̀ẹ́ àwọn apá kejì wọ́n ní tá a bá pe ìṣe lẹ́gbẹ̀ẹ́ kì í túmọ̀ sí pé ṣe ń tá àgbọdọ̀ fọwọ́ kàn. ìṣe mímutí lọ́lọ́wọ́ bá ń pè lẹ́gbẹ̀ẹ́. ìṣe fífi ọfà pín nǹkan lápèjúwe sìn kẹ́ni méjì jọ ní màálù kan tí wọ́n fẹ́ pé káwá ní káta ọfà ibi tó bá bà láti ibi orí ẹ̀ débẹ̀ ti ẹni ibi tó bá tí ó ṣẹ́kù láti ibi ọfà yẹn dé ìsàlẹ̀ tèmi ni eléyìí wà ní ìṣe àwọn lárúbáwá láyé àtijọ́ ọlọ́run ní nǹkan táwọn ọlọ́run ọba kọ̀ ni wọ́n ní ṣé ńgbà tọ́lọ́run wá ní ìṣe yìí ẹ̀gbin ni ṣó túmọ̀ yín pé ọfà tá a tá yẹn fúnra rẹ̀ kò gbọ́dọ̀ kọ́ni láṣọ bí kò sẹ́dá ọlọ́run ọba kan tí a sọ pé bẹ́ẹ̀ ni wọ́n ní a jẹ́ pé kì í ṣe ọtí material ọtí gan lọ́wọ́n ọba ń sọ iṣẹ́ yẹn ni ìṣe ẹ̀gbin kúfù àìgbàpọ̀ lọ́wọ́n ọba ìṣe ẹ̀gbin ni ṣùgbọ́n kò túmọ̀ sí pé tàbá fara kan kẹfẹ́ rí ipe ńlá ti lọ ṣanra rárá ṣùgbọ́n kúfù tó wà lára ẹ̀ ó ṣe òun fúnra rẹ̀ ní nǹkan ẹ̀gbin nínú ìtumọ̀ nínú mánà tí kìí ṣe ẹ̀gbin ní tara. sọ àwọn apá àkejì yẹn pẹ̀lẹ́rì tí wọ́n mú wáyé pé àwọn nǹkan tọ́lọ́wọ́n bá púpọ̀ ńbẹ̀ yẹn àwọn substances táyẹ̀ tí téèyàn tiẹ̀ lè describe pé wọ́n jẹ́ ẹ̀gbin bí ọfà ṣùgbọ́n lílò tí wọ́n ń lò wọ́n ọlọ́run kò pọ̀ mọ́ tí ó pe gbogbo ẹ̀ papọ̀ ní ẹ̀gbin á ti bẹ̀mọ̀ yìí pé material ọtí kọ́lọ́ ọlọ́run ọba ń pè lẹ́gbin bí ó ṣe pé kí ni o mo máa mú ní ó pè lẹ́gbin. so gẹ́gẹ́ bí tí mo sọ tẹ́lẹ̀ àwọn tí wọ́n mú position kejì wọ́n fi àlàyé wọ́n fi fara tì síbi pé ọtí ó jẹ́ èèwọ̀ láti mu kíkọ́ ẹ̀ sí aṣọ ẹni kò sọ aṣọ ọ̀hún di ẹ̀gbin à ń bọ̀ wá rí um àlàyé lálẹkùn lórí ẹ lágbára ọlọrun ká tó lọ síbi àwọn nǹkan méjì yòókù ṣùgbọn táìmù ò ní gbà wá ju bí a ṣe sọ yìí lọ wípé nínú àwọn nǹkan tẹnu òkò lólórí mẹrẹẹrin mọ̀níyù ọtí àtìrìkì wọn eléyìí tó bá di coming city àtìrìkì ẹ̀jẹ̀ tí kìí ṣe ẹ̀jẹ̀ haidọ̀ àti èébù lẹ́yìn yẹn a ṣẹ̀ máa wá tẹ̀síwájú nípa àwọn àlàyé bí wọ́n ṣe fẹ́ àwọn nǹkan míì náà tó jẹ́ wípé wọ́n ń jáde lára kéèyàn ò mọ kí ni ṣẹ̀rí àsọ nípa ẹ̀ ṣẹ́gbin ni wọ́n ṣẹ́gbin kọ́ ni wọ́n nínú ẹ̀ rúkú bẹ́tẹ̀ fọ́rẹ̀ gẹ́gẹ́ bí iye obìnrin ọlọ́run bá máa ń ní kára obìnrin wet ju tọkùnrin lọ ṣé wetness yẹn ṣé gbogbo wetness yẹn lẹ gbé tó bá jẹ́ bẹ́ẹ̀ èèyàn kú síbi aṣọ fífọ̀ ní ojoojúmọ́ ni ọlọ́run ọba subhanahu wa ta'ala tó dára obìnrin àríbi tó ti ní kí òun kí àtẹ̀jíṣẹ́ ńlá jíṣẹ́ fún wípé witness ara obìnrin fúnra rẹ̀ ìtọ́bìnrin so à ń bọ̀ wá rí i pé àwọn kankan wà táwa ń rò pé kò yẹ kó má jẹ́gbìn nígbà jẹ́ pé ojú ara yìí nǹkan báyìí ń gbàgbẹ́ kọjá nǹkan báyìí ń ṣẹlẹ̀ wọ́n ní kò sẹ́rìí fún un so that àní nira wa lára unnecessarily inshallah ta'ala tó bá di comment fitting a máa ti bẹ̀rẹ̀ tẹ̀síwájú ká tó wá débi báwo ni wọ́n ṣe fẹ́ ká mú ẹ̀gbin kúrò tó bá ti dá lójú pé ẹ̀gbin ń bẹ lára a máa fi mọ ní báyìí lónìí lágbára ọlọ́run ọba màá fẹ́ gba contributions questions níwọ̀n bíi ọgbọ̀n ṣojú pẹ̀lú ògùn ọlọ́run ọba so question kínní tó o tún fi bẹ̀rẹ̀ òun náà nìyí tí mo rọra sọ mọ́rọ̀ yẹn ní ìtẹ̀bẹ̀rẹ̀ ní last week mo lè sọ wípé ìdáhùn tí ó fi mí lọ́kàn balẹ̀ jù òun náà ni pé ẹni tó bá rẹ́jẹ̀ yẹn tó bá dé ẹni tó dá ẹ̀jẹ̀ haida sí ẹ̀mọ̀ yàtọ̀ tó tì gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ haida tí ò bá dá náà aleykum salaam ok ìbá nǹkan ní mike. ẹni tí ó bá ẹni tí títí ẹ̀ ń tó tó jẹ́ bleeding yẹn. yes wọ́n ní pé ó máa ka ọjọ́ méje tó bá dẹ̀ yẹ pọ́jọ́ márùn-ún ló wá fi ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tó ṣì ń ṣe ó máa ka ọjọ́ márùn-ún yẹn ó máa pé lẹ́yìn ọjọ́ márùn-ún yẹn tó kọ́ máa kà á gẹ́gẹ́ bí ìsì àádọ́. ó ti clear àgbà yẹn. bàtà eléyìí ètò ìwọ̀n ń bèrè sí ni pé ti ẹni tí kò wá ti ń wá tí ò ti ń wá rárá. bàtà wọ́n kàn wá bí ó kàn máa ń wá bí frankly. ìbá táì tó ti wá yẹn náà bó ṣe máa tí ìtẹ́wọ̀n pé tó bá jẹ́ ní tó dá kọ́lé ẹ̀jẹ̀ mọ̀ á wò ó. ìyẹn kọ́dà jẹ́ haida kọ́dà jẹ́ pé wákàtí kan péré ni àwọn obìnrin kan wà náà jẹ́ pé haida wọn ò ń tó nǹkan tó tó bá yẹ wákàtí kan péré ló fi wá wákàtí kan tó fi dá lójú pé kọ́lọ̀ ẹ̀jẹ̀ haida ló mú àyẹn á ìta ni. jọ kọlọ kò jọ fine torí pé kò jọ kọ́lọ̀ la ṣe máa ní sí ìfẹ́ ẹ̀jẹ̀ mọ̀ alhamdulillah jazakallah khair amin ẹ bá a tún question fún ọmọ wa. ok aleykum wa rahmatulah aha. Naam. Problem ti bẹ̀rẹ̀. So that yẹ pé ó máa menstruation stop the sáré that is like a permanent ó máa stop menstruation ẹni ò ní menstruate mọ́ such that ìgbà míì gan sọ tó bá stop ẹ̀ on lò mọ́ ó máa menstruation. menstruation pátápátá so most people pé bẹ́ẹ̀ gbọ́ngàn lẹ́yìn ká ti bẹ̀rẹ̀ pé kí ni ìlà now question táwọn ń béèrè ń fi ti yàtọ̀ but only she can ṣe pẹ̀lú ìtì ẹ̀ béèrè wọ́n ní ká má gbàgbé pé àwọn tó lo tablet wọ̀nyẹn ohun tí wọ́n ló máa ń ṣe ni pé ó máa stop menstruation lára wọn kò ní jẹ́ kí wọ́n máa menstruate rárá. now dídá menstruation dúró tó dá menstruation dúró yẹn wọ́n ń bi wá léèrè pé kí ni àti islam kọ sí yẹn tó ti yé na ó yàtọ̀ sí kí ni ìdájọ́ lórí ó ń jáde ṣáà kírun ṣáà ní kírun tó mọ̀ dùn àhá a ká fi ń ṣe nọmba one àbí now ṣe ti pín nọmba tán ṣàtìrẹ́dì máa ń lórí tẹ̀sán wọn ẹ̀dàkùn ọgbẹ́ dáadáa ọ̀rọ̀ family planning ṣe family planning ààyè ẹ̀tọ́ alfitulilọ ṣáà ṣe family planning ṣáà ní ṣe family planning ààyè ẹ̀tọ́ mo rò pé ọ̀rọ̀ yẹn a ti discuss ẹ̀ rí wọ́n dẹ̀ tún ti bá wa dẹ́n tó bèrè ńlá takùn àti bá a dá lóhùn. ṣùgbọ́n fẹ́ni tí family planning bá tiẹ̀ wá ṣẹ̀tọ́ fún àbí tó wù láti ṣe kí ló tún yẹ kó tún wá wò method tó máa fi ṣe family planning àwọn àfa tó discuss ìyẹn fẹ́ni tó bá tiẹ̀ wá ní òkè ó ṣẹ̀tọ́ fún òun láti ṣe tourism àbí mi. wọ́n ló ń láti jẹ́ method. so ká padà síbi ìbéèrè wa mo ní lẹ́yìn tí ọlọ́run ọba ti jẹ́ kó yé wa wípé àwa ò fẹ́ ká máa fi ìpáyà fún ọmọ àwọn kan tó bá nẹ́sẹ̀sì fún pẹ̀lú àlàyé táwọn àfáà ṣe tí ààyè eléyìí lè má gbà wá wọ́n tún wá fún wọn nímọ̀ràn nípa wípé method tó máa fi ṣe ó gbọ́dọ̀ jẹ́ method tí ò ní pa wọ́n lára lọ́nà kan náà ìkọ̀ọ̀kan ní àwọn method tó ti ṣe family planning ló wá ní ẹ̀jẹ̀ pé máì kejì yẹn máì kejì. ìkọ̀ọ̀kan nínú àwọn method tó fi ṣe family planning ẹ bá yes ìkọ̀ọ̀kan nínú àwọn ọ̀nà tó ń gbà ṣe family planning ló ní aburú tiẹ̀ àti ṣàlàyé ẹ̀ láàrin kan fún wa rí. so èyí tí wọ́n sọ yìí pé máa ń fẹ́ ẹ̀jẹ̀ mára mo mọ̀ wípé medically wọ́n ní jíjáde ẹ̀jẹ̀ yẹn lára wa lóṣooṣù.

ìbọwó tọ́lọ́run ní kó òun rí ṣàjẹ́ tó ti délé ayé hajj kan tó ń fẹ́ lọ ṣe yìí kó má jẹ́ pé bóyá ijọ́ tí wọ́n máa nídìí pé kóun lè ṣe àwọn iṣẹ́ hajj kan tí ò yẹ kóun má sí ń bẹ̀ lẹ̀jẹ̀ òun fẹ́ lo tábìlẹ̀tì yìí láti láti sí ẹ̀jẹ̀ bó tiẹ̀ jẹ́ pé ní iṣẹ́ hajj ìkan ṣoṣo táà nẹ́bìrì kẹ́ni tó ń ṣe haidọ̀máṣe náà ní kíni o tọ̀wáàf kò jù bẹ́ẹ̀ náà lọ ṣùgbọ́n tó bá ní wẹ́ òun ò ní fẹ́ kí wọ́n já òun sílẹ̀ tó bẹ́ pé wọ́n fẹ́ máa bọ̀ ńlé tó wò tí rẹ̀ láti ṣe tọ̀wọ́ fún tòun torí ẹ̀ òun máa fẹ́ lo tábìlẹ̀tì yẹn àwọn àfáà láwọn ṣe àyẹ̀wò wípé ìpalára tó máa bá ẹni tó lò ó kò ní tó nǹkan torí pé ọjọ́ tí ò tó nǹkan ni tẹ bá wo hajj èyí tó pọ̀ jù náà àwọn tó ń ṣe hajj wọn kì í ṣe jù ẹ̀kan lọ nígbèsí ayé majority ṣé kìí sìn tó torí pé ọjọ́ yẹn ò ní pé wọ́n ní kì í ṣèpalára tó serious ló máa kó bá wọn àwọn àfa àláwẹ̀ ṣùgbọ́n tí ò bá wá ṣe é èmi rò pé yẹn ló dáa jù. tábà padà wá sí family planning yẹn kì í ṣọ̀rọ̀ ọ̀sẹ̀ kan kì í ṣọ̀rọ̀ ọ̀sẹ̀ méjì so ó súnmọ́ kó jẹ́ pé á nípalára tí a máa kó bá wa. tẹ́nitẹ́ni bá ń dá òsì ẹ̀ bóyá kí wọ́n rí àwọn medical personnel kí wọ́n ṣàlàyé fún wọn lẹ́kùnrẹ́rẹ́ irú ohun tó lè máa jẹ́ side effect ẹ̀. ṣíṣe fẹ́gbẹ́fẹ́gbẹ́ haida ìkọ́nú ẹ̀ nìyẹn side effects yìí wa. mo gbọ́ pé jíjẹ tí mo gbọ́ mo kà á nínú àwọn àwòkọ́ tá a kó wá ń gbà yẹn pé ká yẹ̀ wò wọ́n ní tẹlẹ̀míì oṣù mẹ́fà àbọ̀dún kan tí wọ́n fi pé máa láàbù lẹ́yìn oṣù mẹ́fà yẹn ẹlòmíì lè máa rán wọn bímọ yes wọ́n lè rí àwọn tó ṣẹlẹ̀ síbẹ̀ o but nínú àwọn side effects ẹ̀ òun wọ̀nyẹn ẹlòmíì ó lè jẹ́ complication kan tí ó expect ló máa mú bá òun tọ̀hún ṣùgbọ́n majority wọ́n ti ṣe àyẹ̀wò wọn wọ́n rí pé àwọn tó máa ń ṣẹlẹ̀ sí minority ni wọ́n jẹ́ ta ló wà mọ̀ bóyá ní minority ènìyàn máa jẹ́ la ṣe mú ó bẹ́tà kéèyàn sì kà báyìí muslim doctor tó báyọ̀ ọlọ́run kéèyàn tó lo any method ní àwọn methods yẹn. question number two. sáwọn àyíkò. number two two náà ni mo bẹ̀ ẹ̀ kà wọ́n ọ̀rọ̀ ta number one báyìí bisimilá. asalaamualeykum. aleykum salaam. ẹran tó jẹ́ alal. naam. tí a dẹ̀ fẹ́ dùn. ṣé ó tún ní ọ̀nà tí ọ̀tún lè fi dú ẹran? for instance ẹni tó fẹ́ pa ẹ̀jẹ̀ tí kò tẹsẹ̀ wọlẹ̀ tí kò tẹ ẹ̀jẹ̀ mọ́lẹ̀ tó pa ẹ̀jẹ̀ ẹ̀ tán lẹ́sẹ̀kẹsẹ̀ tó dun tán lẹ́sẹ̀ ẹ̀ wá fò tó wá ń japoró káàkiri ṣó ṣó ṣe anything lára ẹ̀dìyẹ yẹn ẹ̀dẹ̀ ń ṣó ẹni yẹn lẹ́ṣẹ̀ lọ́rùn àbí ṣó sọ ẹ̀jẹ̀ yẹn di haram torí èmi rò pé bóyá títẹsẹ̀ mọ́lẹ̀ àti títẹ̀yẹ mọ́lẹ̀ kéèyàn nu dúró yẹn bóyá kó fi kẹ́mi ẹ̀ fi bọ́ àbí nǹkan bọ̀ sẹ́ni ẹ̀ ṣe pátọ́ bóyá ó ń lo jọ́dà bí nǹkan ẹ̀jẹ̀ ẹ̀ wá ń ja pọ́nrọ́ káàkiri ṣó sọ jàrám àbí ṣó ẹni yẹn lẹ́ṣẹ̀ lọ́rùn. àkọ́kọ́ ojúṣe lásán yasọ́lá ó pa wá láṣọ wípé gbogbo nǹkan tá à ń ṣe láyé ló ní ọ̀nà tó tọ́ tó dáa jù láti máa gbà ṣe é. ó ní kódà bẹ́ẹ̀ bá fẹ́ pa dábàá yín gan-an fọlùyórè àhàdókòwò rẹ̀dì hátà dábàá pípa gan-an ó lọ́nà tó tọ́ ká gbà ṣe é. ká má tiẹ̀ wá sọ dealings láàrin ọmọ ànábì ádámù síra wọn. ọlọ́run ní kẹ́lẹ́ òmùwà polished tó túmọ̀ sí pé kódà tó bá fẹ́ sọ nǹkan tí ò tẹ́ ẹni tó ń sọ ọ́ sí lọ́rùn ó lọ́nà tí ó gbà sọ ọ́ tó sunwọ̀n táwọn ọ̀pọ̀ ọmọlúwàbí ni ọlọ́run bẹ́ẹ̀ ni kẹ́lò mí kú síbẹ̀ tó yẹ pé tó bá tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ dùnú ọ̀rọ̀ ayọ̀ gan ọ̀nà tí ó gbà sọ ọ̀nà àṣà ni tó ti wa ní gbogbo nǹkan pátápátá ló lẹ́kọ̀ọ́ gbọ́lọ́run ṣe fẹ́ ṣe é ó ní tẹ́ bá fẹ́ padà bá yín ẹ fi rọ̀ ọ́ lọ́rùn báwo lẹ́sẹ̀ tó rọ̀ lọ́rùn ẹ jẹ́ kí ọ̀bẹ tẹ́ ẹ fẹ́ ti gbẹ̀mí ẹ̀ kó mú dáadáa ìtumọ̀ ẹni pé kò ní í lọ́rùn pẹ́ tẹ̀mí àfìbọ́ ọlọ́run rẹ̀ fún yín ni kì í ṣe pé tóun náà lọ́rùn. káwá fi ẹ̀gbẹ́ ẹ̀ lélẹ̀ kó dojú kọ gabas ó sì yẹn náà kọ wa ṣùgbọ́n ṣé tá a bá wá náà náà má ṣe lóyìn yẹn ni pé ká fẹ̀gbẹ́ ẹ̀ lélẹ̀ bó ṣe ní ká fẹ̀gbẹ́ ẹ̀ lélẹ̀ ṣùgbọ́n tẹ̀ránkò yẹn ó dojú kọ gabas a ṣe bisimilayi agbọ́bẹ̀ lọ́rùn àjẹjá ṣó sọ di gífà kò sọ di gífà ṣùgbọ́n àníláàdá ṣíṣe bóun ṣe ní ká ṣe yẹn lópin ìgbà tó bá jẹ́ pé a gé ọrùn ẹ̀ ẹ̀jẹ̀ jáde a ṣe bisimilayi kò sọ di gífà ẹni tó wá mọ̀ọ́mọ̀ ṣe àwọn nǹkan tí a ní ànábì ní ká ṣe yìí orílẹ̀ ẹni tó mọ̀ọ́mọ̀ ṣàìṣe tí dábà yẹn wá fò dìde tó wá ń bẹ́ kiri títà wá ń bèrè pé ṣó lẹ́sẹ̀ rẹ rìn ó lẹ́sẹ̀ pé àìṣébà nẹ́bì ṣe ni kó ṣe é ó kó nira bá dábà yẹn ṣùgbọ́n sọ́sọ́ di dífà wáyé pé ọrùn ẹ dé débi pé ẹ̀jẹ̀ jáde kò sọ́ di dífà. wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí bóyá tó bá jẹ́ àìmọ́mọ̀ ṣe. ẹsẹ̀ mọ́lẹ̀ kò tẹ̀yẹ mọ́lẹ̀ ìṣẹ́ wọn kò. àbíkẹ́ ó tẹ̀ mọ́lẹ̀ ìgbà tí kinní ẹ̀bẹ̀ sí japoro ẹ̀rú bá òun náà wá sá ẹsẹ̀ àbí ẹ̀jẹ̀ ẹ̀rọ fèdè wá ń bẹ́ kiri but ó gé ọrùn orí pé ìjọ jáde ẹ̀jẹ̀ ẹ̀ padà kú kò sọ́ di dífà kò sọ́ di dífà. so irú ìyẹn a lè dáhùn pé a nírètí àwọn akọ́dọ̀ ọlọ́run tá a sọ pé kò lọ́sọ̀ lọ́rùn ṣùgbọ́n a nírètí pé lágbára ọlọ́run kò mọ́ ọmọ dẹ́sẹ̀ ọlọ́run sì jẹ́ aláforíjì agbára ọlọ́run. ẹni tó wọ́n jẹ́ pé ó gbàgbé ṣe bíbí la. tó jẹ́ mùsùlùmí tó bá dé gbàgbé kò sọ ọmọ pẹ̀lú gífà. ṣé obìnrin lè pẹran. dáadáa ẹ̀yin kan ló tẹ̀ ẹ̀dá tó máa tájù. nọmba two. pẹ́ńtà aláwọ̀ kan ni pé ẹ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ ní kíní ìyẹ́ adìyẹ pé báyìí máa fi ń rìn tí yẹn kò dáa tí ọba wa rí nílẹ̀ nílẹ̀. ok sẹ́yìn lè pí ìkẹ́ kó fi rìn tí. alhamdulilayi ẹ jẹ́ fún yín ní kọ́sọ̀ yẹn wọ́n rán mi létí kọ́sọ̀ tí fẹ́ bèrè lẹ́ẹ̀kan mo ní ìyẹn díẹ̀ tí ìyàwó ajálá rẹ̀ díẹ̀ tí wọ́n kì bẹ́tí ṣẹ́gbẹ́ ni àbẹ́gbẹ́ kọ́ kódà ta ló bá ta ló bèrè kọ́sọ̀ ta ló ẹ bèrè lẹ́yìn wọn. ta ló ẹ bèrè lẹ́yìn ọ̀hún ẹ fún ní pásọ kejì mo fẹ́ bẹ̀rẹ̀. ẹ kọ́ lọ́wọ́ bèrè. ok ẹ má wọrí mi ò rántí mú máì kẹta jáde ó yẹ kí n fún máì kẹta ẹ má wọrí ẹ dá máì padà fún wọn. sọ pípa sọ wípé gbogbo ń tá a bá gé lára ẹranko tí ò tí ì kú ẹgbẹ́ ni. sọ tí wọn pípa sọ wípé òkú òǹdókò ó tún láwọn nǹkan kan tọ́lọ́run ló ń ṣàmójúkúrò fún wa. ìwé wọn ìwé wọn èékánná wọn ebubu wọn tó ti yé tó tá a bá sọ fún yàrá pé àyà ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ìṣe títa kínní yẹn ti torí ìnira tó ń kó bá dábàá yẹn la ṣùgbọ́n ìyẹ́ tí wọ́n já yẹn kò ní jẹ́bi ẹ̀rọ fún clear question number number three. Sára lè kú. Alekun lè fẹ́ràn. Ẹ ìbéèrè tèmi pé ẹ nípa ẹ̀kún ṣíṣe. Wọ́n ní pé èèyàn kì í mọ ẹlẹ́dẹ̀ẹ́ that is pé tí ọba fẹ́ ṣe ni wọ́n ní pé èèyàn kì í ná ẹlẹ́bẹ̀ẹ́yàn then the second one ni pé èèyàn gbọ́dọ̀ jẹ ẹni tó bá èèyàn ṣe irú yẹn nígbà yẹn gbọ́dọ̀ jẹ́ lówó wípé tí ẹni yẹn bá jẹ́ lówó wípé ẹlẹ́dàá yẹn pé máa dúró sí ibi tí ọ ti ṣe irú yẹn wípé ọ̀sìn tí ẹni yẹn bá tó san owó ipò omi ẹlẹ́dàá yẹn pé máa kúrò ń bẹ̀ ẹgbẹ́ ọba òní ẹ má dà ọ lóhùn ṣẹgbọn. ẹ má wulẹ̀ bèrè túmọ̀ ẹlẹ́dàá a ti ṣàlàyé ẹ̀ tẹ́lẹ̀ ṣẹgbọn ó nù ṣe ẹlẹ́dàá wa tó dá wa ẹni ta ni allah balẹ̀ fún gbogbo nǹkan ní ìlẹ́yìn ọlọ́run ọba ẹ̀dá ọlọ́run bíi tiwa ni kò sí nǹkan kan tó yín tó dá lọ.

torí pé ọlọ́run nìkan ló mọjọ́ tí ẹ̀rọ òfin ọjọ́ náà bá ní pè tó ti yé tó bá jẹ́ yẹn ni wọ́n rò tí wọ́n fi ní kò yẹ ká jẹ wọ́n lówó tó ti yé ọ̀rọ̀ tó bẹ́ fún mi ni ṣùgbọ́n mi ò rò pé yẹn làwọn rò àwọn ka èèwọ̀ kalẹ̀ ni tí kì í ṣe ní ẹ̀sìn ọlọ́run wọn ti mú èèwọ̀ yẹn gbogbo tó bá pè ní èèwọ̀ tí kì í ṣe pé ní ẹ̀sìn ọlọ́run ọba láti rí ohun tó jẹ́rìí fún ìsọkúsọ ọ̀rọ̀ ni kí ni ìkejì kan tún sọ nípa nípa àkínná kò sọ̀rọ̀ nù ẹ̀ ẹni fẹ́ bá mi ṣe ni iye tó tẹ lọ́rùn ló ń béèrè iye tó tà náà lọ́rùn alẹ́ tó bá fẹ́ pé iye báyìí mo níkàápá mi ò níkàápá iye báyìí ààrá kankan ní ọ̀rọ̀ ọlọ́run àbọ̀rọ̀ ànẹ́bì fáwọn tí wọ́n sọ yìí ti yẹn àǹfààní ní ti mọ̀ fún ẹ̀yìn wá ságbo tí wọ́n ń kọ́ síbi tí wọ́n ti ń gbọ́rọ̀ gbogbo pàǹtí dàgbàdàgbà ẹ̀ náà máa kó tí nǹkan kan bá wá ṣẹlẹ̀ sí ó lè máa wá rò pé a ah, àbí torí pọ̀ ti mí ẹlẹ́dàá òun ni tó ti yé òjijì ara a máa wá dẹ́rù bá tó ẹ̀hán dànù pátápátá. alhamdulilayi question number four. Naam asalaamualeykum. Aleykum salaam wa rahmatulah. mo fẹ́ béèrè pé ṣé o ti pẹ́ tó tí mo rò pé mo ti kọ pé tọmọ ọkùnrin bá tọ̀ síyàn lára tí kò bá sì bẹ̀rẹ̀ sí jẹun kò ní kéèyàn fọ́ ṣé tó bá dẹ̀ jẹ́ tọmọbìnrin èèyàn máa wọ́n mi sí i can't mm. remember. Ah, sorry jọba wèrè tọmọbìnrin mi ò nídìí pé kápọ̀ bẹ́ẹ̀ ni ah, sorry tọmọbìnrin ló nídìí kápọ̀ tọmọkùnrin nídìí pé kápọ̀ kákọ̀bìnrin wọn ni but if you confirm ṣé ti yé tẹ bá confirm tó bá rí bẹ́ẹ̀ ṣe sọ yẹn tẹ pé aṣákìyèsí. no nǹkan tí mo sọ náà nìyẹn. Ah, nke mò ń bèrè náà ni pé ṣé ọmọkùnrin a máa a máa ní láti a ní láti fọ ọmọkùnrin a ní question number five number five. salaam aleykum. salaam wa rahmatulah. question tèmi ni pé tí obìnrin tó bá jọ̀nà ó mú àpòmọ̀tán gbégi but ó tún ṣe nǹkan lóbìnrin. ok. tí òbí ṣe wá ń ṣe yẹn ó wá ń wá ségesège ó ń kò kò wà nímọ̀ tó yẹ kó máa bá kò straight ó kàn wá sége á rí i ní bí oṣù yìí kò ní wá dáadáa oṣù tó ń bọ̀ yẹn á tún rí ségesège yẹn kò wà confused láti máa kírun ṣé ó lè continue láti máa kírun bó ṣe ń wá yẹn àbí. ok ẹyin mú sọtọ́bìnrin bá lóyún oyún gidi ṣéṣì lè máa ṣe menstruation ife hada ló máa jẹ ife hada mu ẹ à. ó máa ń wọ́n padà bọ̀. ẹ ẹ bá ṣe sùúrù pẹ̀lú ìgbà tí mo mọ̀ ní báyọ́lọ́jì èèyàn ò lè lóyún sẹ́jà hada ti jáde ṣùgbọ́n tó jẹ́ wọ́n ló máa ń ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni ok ok wọ́n ní mo ti gẹ́ tiẹ̀ ó ti pẹ́ méjì fẹ́ fífi sọ́rí jazakila ọ̀kọ́rẹ̀ ìgbà tó ti mention pé ẹyin méjì ló remove ohun tó mi dẹ́ mọ́ ní balẹ̀ yìí pé ṣáìdì kọ̀ọ̀kan máa ń remove kọ̀ọ̀kan lóṣooṣù. àárẹ̀ kọ́ ni ṣùgbọ́n tí abnormal situation bá ṣẹlẹ̀ bóyá ó release méjì papọ̀ so ìkan take care ọmọ ìkejì ló ń jáde ok ó possible gbà mú gbà náà ṣẹlẹ̀ àǹfààní nìyẹn tó bá ní school ẹ̀yẹ lẹ́hàá ń lọ ẹ̀ pípé ní ṣiṣẹ́ lọ́fíìsì wọ́n láàárọ̀ àǹfààní ẹ̀ rèé ṣe mọ̀ pé ẹni bá biology nǹkan sọ yìí ti understand ẹ̀ tó so ìwé ọmọ yín lẹ́kọ̀ọ́ ẹ̀ ṣàlàyé ọ̀rọ̀ ó máa yé àti máa yé wọn tó o bá ń ka quran ibi tó ti ń sọ̀rọ̀ ìmọ̀ sáyẹ́nsì èyí máa gbọ́ yé jẹun tí ò nímọ̀ rárá lọ so ìwé yìí ò wò wọn bá ní àdídé kò sí lórí ẹ̀kọ́ tí lórí ẹ̀ṣọ̀fọ̀ ní ẹ̀ fi ṣòfò wàláhì now now now ní menstruation is menstruation. Okay. Okay. Eh, Ẹ menstruation làwọn máa pè é. Ẹ eh, ìkọrọ abnormal. Hmm. Istihadah. Jazakallah khairan. Insight ni sísà tó fún mi yìí. Wọ́n ní lọ́dọ̀ àwọn onímọ̀ mẹ́tìrì ìmọ̀ ìgbàlódé yàtọ̀ sí mọ̀ tẹ̀sìn. Àwọn ò gbọ́ wípé nǹkan kan bẹ tó ń jẹ́ istihadah. Lópin ìgbà tí ẹ̀jẹ̀ bá ti ń jáde lára obìnrin wọn ló ń ṣe menstruation náà ni àwa lọ́lọ́run ọba rán nàbì láti sọ pé ẹ̀jẹ̀ haida o kì í kọjá ọjọ́ mẹ́fà sí méje tó bá ti lé pé kì í ṣe ẹ̀jẹ̀ haida mọ́ wípé ìkànnì àwọn kaṣan ara ló já ló ń fa ẹ̀jẹ̀ tí wọ́n ti sísè ẹni títí ẹ̀ bá rí bẹ́ẹ̀ kí ló fi ń dá wa lójú pé ẹyin méjì ló produce a lè mọ̀ tó pé kí ni tó bá ti kọjá the number of days àwọn iye tó kà lẹ́bi ní ká fi ṣèdí wọn ẹ̀ a máa kà kún ife àárọ̀ ni. Ah. pé lọ́dọ̀ àwọn onímọ̀ ìṣègùn menstruation ni ṣùgbọ́n lọ́dọ̀ àwọn àfáà táwọn ń ní rárá tó bá ti lé iye ọjọ́ báyìí ife àárọ̀ ni àwọn rò ó pé bẹ́ẹ̀ ló ṣe ká tún ṣe. but the question is this ẹ ó ní kọ́lọ̀ tá a fi ń dà mọ̀ fine ìyẹn ló kí mi náà fẹ́ sì síbẹ̀ wípé shoes tó jẹ́ pé ẹni tó ń ṣe máa ń fi kọ́lọ̀ dá menstruation náà mọ̀ yàtọ̀ sí nǹkan ò ṣe menstruation so tó bá lóyún tó rí kọ́lọ̀ tó jọ kọ́lọ̀ menstruation. ọ̀dà ẹ jẹ́ kí n ṣe báyìí ṣé kí n hàn question yẹn jazakunlala fẹ́ràn ọlọ́run má ṣe wà lọ́nà so bá a tún gbálà yìí lórí ẹ̀ tó bá di common fitting wá padà síbẹ̀ ká lọ sí question number. Number six. Assalamu alaikum. Aleykum salaam wa rahmatulahi wa barakatu. Sọ bìnrin pé kí ọjọ́ mélòó ni irun abẹ́ wa àti abíyá tó lè lò. Ṣé pé a máa nírun? Ṣé pé tábà ti fa ní ẹ̀yìn ìgbà yẹn? À nírun mọ́. Ok. Nípa nínú àbá ìlérò, kò sí àdìsí kan bẹ́ẹ̀ ni òsì àyà kùránì kan tó sọ pé kí irun abẹ́ àbí irun abíyá àbí irun kankan lára bá léjọ́ kan péyìn ní kò sí àdìs tó sọ bẹ́ẹ̀. ṣé ń gbọ́? ṣùgbọ́n àwọn ìṣe kan wà táà nẹ́bí sọ pé súnmọ́nì fitra ó ní ṣe ọmọlúàbí ìṣe abiyì ni wọ́n jẹ́ lójú ọlọ́run ọba. nígbà tó wá ń kà wọ́n ó ka mímáa dá abẹ́ àti mímáa pa irun abẹ́ tó ti yé fífa irun abíyá rírè èékánná dídí irun inú kù nígbà tó ka gba àwọn nǹkan wọ̀nyí tó sọ wípé ìṣe ọmọlúàbí ni wọ́n ó túmọ̀ sí pé tá a bá ń ṣe wọ́n á màá ní ládàá ṣùgbọ́n ṣé àìṣe wọ́n ṣó mú wa dẹ́ṣẹ̀ àbí ṣó kó bá èrò wa kò sẹ́ẹ̀lì kankan tó sọ bẹ́ẹ̀ báwo wá la ṣe fẹ́ ká pẹ́ tó ká tó ṣe é sí kan tó frequent jù tí a bá ní jojúmọ́ lòun fẹ́ máa ṣe kì í ṣe wọ̀ ṣùgbọ́n ó pẹ́ àríró ẹ̀ rí ká tó ṣe àwọn sàhábà ni àwọn máa ń lo ogójì four days tó yé wa so tó túmọ̀ sí pé when it is forty days a lè sọ pé ah o ti pẹ́ jù ẹ̀ ká ti ṣe tó bá yájú bẹ́ẹ̀ lọ ọ̀sọ̀ọ̀sẹ̀ jọ́kejì jọ́kejì jọ́kẹta jọ́kẹta déédéé ni ṣùgbọ́n tó yóò bá tiẹ̀ wá ṣe tó bá pé òun ò tiẹ̀ ní ìdí láti ṣe ń tòun àá sọ pé ó pàdánù ọ̀ láadáa pọ̀ kò kó bá ìbàdà ẹ̀ òun ẹ̀ gbà kò sí nǹkan kan tó fara pa ń bẹ̀. ṣé clear sísá wa. question number seven. asalaamualeykum. aleykum salaam wa rahmatulah. pásítọ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ ń pẹ́ ṣé tí àwọn christian bá pèèyàn sí wedding ìkómọ lẹ́yìn ṣé èèyàn lè lọ tó yẹ kó kò ṣe. àárín wọn bí ìgbà tá a faramọ́ ìṣe wọn ni láà ṣe fẹ́ kí onígbàgbọ́ òdodo tó bá wọn wọnú chọ́ọ̀tì tí wọ́n ti ń ṣe é kì pé wíwọ church fúnra rẹ̀ so màá ní bẹ́ẹ̀ ni marriage àbí tí ṣe bí kì bá ṣe pé à ń lọ jókòó ságbó ibi tí wọn ti ń ṣerú àwọn kan. salamu alaykum na gbọ́dọ̀ bí sínú lọ. so mo ní ohun tí ọlọ́run ọba òun ni káwa tí wọ́n ti ń fi fi jíjókòó ká fi yẹ wọn sí ń bẹ̀ la ṣe lè fẹ́ ká lọ sí church kì í ṣe pé wọnú church kan ló ṣe wọ̀. torí bẹ́ẹ̀ tó wáyé pé ilé ni wọ́n ti fẹ́ ṣe é àti kómọ àti marriage tó ti yé àti pé wọ́n láwọn fẹ́ ṣí ló kì í ṣe èèwọ̀ fún wa láti wà ń bẹ̀ àfi pé èèyàn bá nídìí mi tí ò ṣe fẹ́ wà ń bẹ̀ lóyà kù. ẹ jọ sọ̀rọ̀ yìí clear alhamdulilah. question number eight. eight. aleykum salaam wa rahmatulah. Uh, ustaz ẹ jọ lórí family planning yẹn mo tún fẹ́ bẹ̀rẹ̀ apart from wípé ohun yẹn sọ wípé ó máa ń sí ẹ̀jẹ̀ tí wọn bá ti du tí wọn bá ṣe ń gba each of ìkan tí wọn bá ń gbà ní gbogbo ẹ̀ ẹ̀jẹ̀ yẹn ò ní wá ọ̀hún ti tí wọn bá stop tí wọn bá ti wá stop ẹ̀jẹ̀ yẹn in a month ó lè jẹ́ bóyá ọjọ́ mẹ́ta lẹ̀jẹ̀ yẹn máa fi dúró àkọ́kọ́ nìyẹn ẹ andrew stars ó kàn fẹ́ rọ everybody pé kíní yìí tí wọn bá rí any other way tí wọn lè ṣe is better because ìfakọ́ṣe kò ń ṣe now in future coming apart from that number one in future ó máa ń fa cancer number two ó dẹ̀ tún máa ń affect ilé ọmọ because tí wọn bá fẹ́ ṣe ọ máa ń béèrè yìí pé ṣé lè lo fẹ́ àbí tán because ìgbà mi máa ń ṣe mistake láti fún yàn tó ah. dẹ̀ yẹ pé later náà ó máa ń padà affect èèyàn so irú tí wọ́n ti jẹ́ pé in a month tí yàn máa ṣì máa rí period tó yẹ pé bóyá tó máa ìjọ tí yóò fi ní rí period ó lè má jíjọ mẹ́ta lọ in that situation báwo ni wọ́n ṣe fẹ́ ṣe àárín yẹn. tó jẹ́ pé ó ń wá lemọ́lemọ́lemọ́. ó máa ma wá bẹ́ẹ̀ ni. kò yàtọ̀ sí mo ṣe dáhùn tẹ́lẹ̀ náà. pé tó bá jẹ́ pé ẹni tó wà involved ó ti ní ability láti dá ẹ̀jẹ̀ haida mọ̀ yàtọ̀ sí tí ò ṣe haida. tó bá jẹ́ pé jẹ́ haida ló mú wá tó ti yé kó àbọ̀ ìbòrò for how many days? at least for a maximum of seven days. lẹ́yìn ìjọ keje whatever colour tó lè wò pé mo wá kó disregard rẹ̀ pé kí iṣẹ́ ìgbà ṣáídà mọ́ tó clear that is it ẹ ṣe so àgbáyé tó fún yín kí oníkálukú jọ kó kó ronú nípa ẹ o a máa advice pé any lẹsẹ̀ tá a fẹ́ lò a ní fẹ́ ká dédé dìfẹ́ pé ìlà fẹ́ lò láì kọ́kọ́ rí a pious muslim doctor pious muslim doctor tó kó advice wa now question number nine asalaamualeykum. aleykum salaam wa rahmatulah. nípa. anṣetulula ẹjọ ariwo ń pọ̀ torí ọlọ́run. nípa fífi sọ́ọ̀sì kírun. ẹjọ tí wọn gbàgbé ó mú fa tó máa lé mọṣọ. naam. ẹjọ ẹrí mi kẹtọ ẹrí lẹ ń bèrè àbí. bẹẹni. ẹrí mi kẹtọ lọlé. ok sir. naam. mo ní nípa fífi sọ́ọ̀sì kírun. naam. amọ̀túgbọ́ tẹ́lẹ̀ fẹ́ ṣàlàyé fún wa pé ìmọ̀ kírun nínú ilé tó jẹ́ pé èèyàn nìkan ló wà ń bẹ̀ kò sí aráàta tó fẹ́ rí gìgìrì sẹ́yìn pé ó wà láò láti kírun yẹn down soft so èmi máa ń kí bẹ́ẹ̀ bọ́lé táwọn ọmọ tún rí pé àwọn ọmọ ìyá kan tún mú fatuwa pé àpé tá a bá ṣe lè jáde tá a ṣe ń jáde òun náà ló dá ká máa múra fọlọ́run bàtà bá fẹ́ kírun mi wá mọ eléyìí tó tó ṣe dáadáa jù sí máa fi sọ́ọ̀sì kírun ni o àbí in anywhere àsìkí without socks tó bá jẹ́ pé ẹ láǹfààní láti fi ẹ̀rí wá ọ̀rọ̀ àní kẹyẹ ẹ̀rí òun tíra sàyè sẹ́kọ̀ọ́ fún náà ó ṣàlàyé ẹ̀ àwọn tíra mìíràn ṣàlàyé àwọn ọmọkùnrin òkè èyí tó ṣọ̀rọ̀ yàn báyìí ni èyí tí ò ṣọ̀rọ̀ yàn báyìí ni tẹ́ ẹ̀ bá láǹfààní yẹn èyí tọ́lọ́n bá ní kọ́kàn yín balẹ̀ sí nínú àwọn àfáà tí wọ́n sọ̀rọ̀ òun náà lẹ máa wò kọ́ ṣe tó ti yé but tẹ́ ẹ bá wá ń dáùtì so báwo ni báwo ni màá advert pé torí bí situation yìí ṣe rí ẹlòmíín tó fi lọ́kàn balẹ̀ yẹn tó ti yé tọ́lọ́n bá ti wá ní kẹ́hìn náà lè dá tíra mọ̀ ẹ wá béèrè pé òkè kílẹ̀ rí ẹ̀ kílẹ̀ rí ẹ̀ ìkọ́ni tó ń sọ ń sìn pé bẹ́ẹ̀ bá ṣe lè jáde tẹ́ ẹ bá jẹun tó bìlì pé nìkọ́ bó ṣọ̀ràn yàn ohun tí wọ́n sọ fún mi pé ẹ lè kírun lè yín láì lo nìkọ́ bù ṣé tó ń sọ nìyẹn so torí pé ẹ tí ì dé position ká màá ní ẹṣin tó fi lọ́kàn balẹ̀ yẹn títí but lágbára ọlọ́run gbogbo àná làwọn adébẹ̀ yìí ṣàlà. now question number ten number ten aleykum salaam wa please give her the mic. Um, asalaamualeykum. aleykum salaam wa rahmatulah. ẹ sọ pé tí menses bá ti ju ọjọ́ méje lọ even though tí ẹ̀jẹ̀ yẹn bá jọ jementi eh, pé kéèyàn stop ní seventh day. bẹẹni ok anyway mo mọ sísà kan ó gbọ́ lárúbáwá. ká sọ yìí fífún sùnà. ó wá sọ pé because èmi kà ní orí eh, islam q and a ìyẹn ti site ṣọlẹ àwọn nàìjíríà àwọn ní fifteen days opinion tèmi náà dẹ ti mọ tẹlẹ nìyẹn so bàtà yìí wá ní seven days so èmi ò dẹ̀ lè ka lárúbáwá tùlù sísà yẹn náà wá ní. Okay, ó máa kàánú sọ yìí sí tìsúnà so nǹkan tó wá kà ní pé ó ní opinion scholar tó kọ ìwé yẹn mọ̀ pé ó máa conclude tó bá ti mú oríṣiríṣi evidences wá. bẹẹni. tó sọ pé um, days tí oníkí individual bá ti mọ̀ as number of days ẹ̀ òun ni kó mọ̀ as long as ó bá ti wà consistent pẹ̀lú ẹ̀ ṣó ti yé yín. ok so ni mo wá ṣe ní mi mọ àmì <laughs> confusion ẹ̀ ṣáà wà sáńpẹ̀kẹ̀ owó gángan ní right opinion she did seven days or nǹkan tí sísà yẹn sọ gangan. ok sísà yẹn sọ yìí pé iye days tẹ́lẹ̀ yẹn ti ń lò tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni àbí. bẹ́ẹ̀ni so more as a normal menstrual days. ó correct yìí pé for any woman tó bá ti ń menstruate tẹ́lẹ̀ rí tó ti mọ iye ọjọ́ tóun máa fi ń ṣe é. bẹ́ẹ̀ni iye ọjọ́ ẹ̀yìn náà ni ọjọ́ menstruation ẹ̀. ok ṣé wàá rí ibi tí problem wà rèé tó bá léjọ́ tó bá léjọ́ fẹ́ni tí ó bá ti dá examination mọ̀ tó bẹ̀ mọyì ọjọ́ tó ń fi ṣe tẹ́lẹ̀ tí kinní ẹ̀ wá continue tó bá jẹ́ pé àwọn ọjọ́ yẹn ó fi wà consistent tẹ́lẹ̀ rí bẹ́ẹ̀ ni tí sísàn ẹ̀ sọ ni pé ọjọ́ tó fi ń ṣe tẹ́lẹ̀ náà ni kó mèjì but tó bá jẹ́ pé kò tí ì wà consistent ó wá rí àwọn ẹ̀jẹ̀ tó ti dá menstruation mọ̀ àìtí ní consistent uh, habit pé iye ọjọ́ yìí ló fi ń ṣe é ó máa fi ọjọ́ yẹn lékún tó yẹ pé the maximum ẹ̀ náà ni seven days beyond seven days whatever tó lè wù kó rí even tó bá ti gbogbo nǹkan jẹ ẹ̀jẹ̀ jẹ ẹ̀jẹ̀ menstruation kó disregard ẹ̀ pé kì í ṣe ẹ̀jẹ̀ menstruation ẹ̀jẹ̀ ṣe lè kò sí ìlú. no sir. now àwọn àfáà tó sọ fifteen days awà àwòrà the picture òjíṣẹ́ ńlá mo wí pé tí ẹ̀jẹ̀ ò bá dá ó ní fẹ́jìmí sí jókòó hudra ń ṣe èyí tí àwọn obìnrin máa fi ń ṣe haida síta àwùsábà àtàyà six or seven days wípé ẹni tó bá ń rẹ́jẹ̀ tí ò mọ ọjọ́ tóun lè sọ pé ọjọ́ tòun rèé bóyá first timer kò lè sọ pé yí ọjọ́ báyìí ni àbí kì í ṣe first timer but kò tíì ní regular period ànábì ni kí ló máa ṣe ni pé as long as tẹ́jẹ̀ bá ń wá kó parun tì ó ní tí òfin ní ju nǹkan táwọn obìnrin máa ń sábà fi ṣe haida lọ kí ló wá sọ ó ní sita or yam six or seven days so àwọn afáàtàn sọ pé fifteen days bẹ́ẹ̀ ni nínú àwọn positions àwọn mọ́sáàb wọ́n mú fifteen days but take text ọ̀rọ̀ ànábì six or seven days ni so ẹni tó bá ní access ibi tí wọ́n ti sọ fifteen days kó ìwé bí wọ́n kó tẹ́ni hadith láti fi gbé and how authentic that hadith is ká ṣèwádìí ẹ̀ but àti rí discussion ẹ̀ nínú àwọn tíra wípé bẹ́ẹ̀ ni àwọn afáàkàn mú fifteen days but èyí tí authentic hadith support In tí mo sọ six or seven days. aleykum salaam. ten days tó máa fi ṣe menstruation ti tiẹ̀ ṣé ìrìyà náà lè máa ka seven days ó dẹ̀ ti wà constant. pẹ̀lú hadith anabi yẹn after the seventh day àkókò àkàkọ́jọ menstruation bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ text mi bá yín sọ yìí. ó ní normal days but kò gbọ́dọ̀ ju seven days lọ maximum yẹn. ẹ ṣe confirmation lórí àwọn tó sọ pé fifteen days hadith tó quote láti fi support yẹ ẹ jẹ́ ká wò ó. ẹ jọ̀ọ́ tó bá wo hadith yẹn tó bá di coming halkọ̀ ká tún yẹ̀ wò. so the maximum for her seven days. Yes. Adu. torí àwọn tí mo tí mo ní láti rí àní ní táìmù bàtú bẹ̀yìn ẹ ṣèwádìí lórí àwọn kan tá a sọ yìí tó bá di coming out it is a thing jẹ́ pé obìnrin ò lè ṣe kó má ṣe é so you need to be clear about it tàbá pàdé ní coming out àwọn evidences wà fún position fifteen days kájọ yẹn wọ́n wò inshallah ta'ala so eh, kí ọlọ́run tó ṣọ́ àtayọ fifteen days tí mò ń sọ àbí um, coming high court tí mò ń sọ kò ní jẹ́ coming sunday coming sunday is an environmental sunday àbí so èyí tó bá tẹ̀lé tó máa jẹ́jọ́ mẹ́ẹ̀ẹ́dógún lágbára ọlọ́run ọba subhanakallahumma wa bihamdik ashhadu an ilaha illa ant wa astaghfiruka atubu ilayk. وصلى الله على محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته